ọ̀gá wa rèé o báwo ni báwo ni school. fine ma. Ah, ìwé àti tán báyìí o. rárá o kì díẹ̀. Ah, level lẹ́wọ̀n wà báyìí. four hundred level. Ah, gbogbo ilé máa ṣàṣeyọrí lágbára Ọlọ́run o ṣé ọkọ mi. ẹ ra màá mọ́ mi. káàbọ̀ lẹ́ẹ̀kan sí. mọ́mí mo rò bẹ́ẹ̀ ti máa lọ ní ẹ̀ tí wọ́n. iye ẹni òun ló dá wa dúró látàárọ̀ mo ti wà lórí ìjókòó mi báyìí inú ilé ló wà mo ti pẹ́ tí mo ti wà lórí ìjókòó mi báyìí tí ó jáde síta ìmọ̀ ọkọ tó ń ṣe. ẹ má bínú ẹ má bínú mi náà ti ṣe tó ń pẹ̀lú ọkọ mi bọ mọ́mí búùkì tiẹ̀ pè mí sí wọ́n náà fẹ́ tẹ̀lé wa jáde. èmi ò ráyè gbogbo yẹn ó mọ ibi tá à lọ tó bá ṣètò àbá wa ń bẹ mi ò ráyè mi ráyè mi lè dúró ẹnì kankan bíbá. ó dẹ má bí o mọ́mí jọkẹ́ ọ̀rọ̀ kan tiẹ̀ wá sí mi lọ́kàn o eh, ṣé mo pé engagement jọkẹ́ ta fẹ́ ṣe ṣé mo pé postpone ẹ̀ síwájú ni mo dẹ̀ ní kí n béèrè pé ìgbà wo ni ẹ tún fi sí ìgbà tó yẹ pé engagement náà làkúkú fẹ́ lọ báyàn ṣe àkúnbáwọn àwọn èèyàn ṣe tiwọn ó yẹ kọ́ báwa náà ṣe tiwa àbí ẹ so látàárọ̀ tí mo ti wà lórí ìjókòó bíi báyìí o ò pè mí o kó bá mi sọ̀rọ̀ rárá o ní ìsìn òun arílé abẹ́niù dáadáa láti embarrass mi àbí jọ tó lọ́ gbẹ́nu sọ̀rọ̀ bí mo ṣe mo ṣe ń sọ̀rọ̀ jọ. ìyá jọ pé ẹ ní sùúrù. má jẹ́ kí n wojú ẹ o má jẹ́ wojú ẹ jọ tó lọ́wọ́ inú bí mi kò jọ. egbò tó yẹ kí o ti ń jiná ẹ wá débẹ̀ wá lọ ní ilé náà ẹ wá ń bá mi ní oúnjẹ àbí ẹ má bínú. ẹ jẹ́ má bá mi sọ̀rọ̀ òṣì alábòsí lẹ́yìn méjèèjì. Ah. mo ti irú èèyàn tẹ ẹ̀jẹ̀ alábòsí nípa alábòsí lọ́ọ̀jì nìyí mi ò láti irú wa irú wa òṣì tẹ́ bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn inú kò bí mi ẹ ṣe ń bẹ̀ mí inú bí mi ni irú òṣù ni ẹgbẹ́ni sọ̀rọ̀ ẹgbẹ́ni sọ̀rọ̀ Hello, hello mami. Hello. Arinola. Níbo lẹ wà? Ah, ẹ wo àwọn kan ló ń béèrè yín lé o. ẹ wọ́n gbé àwọn mọ́tò ńláńlá wá. wọ́n gbé mọ́tò ńláńlá wá ah, ah. olórí wọn rí ah, o ṣáà mọ̀ pé mò ń lọ ibì kan. bó dà pé bí mo ṣe ń wo yẹn ó dà ń pé nǹkan tó ń béèrè yín fún ó wà very important kan ó dẹ̀ bí kan. èmi náà wà pẹ̀lú wọn. ibo lè wà gangan báyìí. ẹ wo efi yẹn lè máa bọ̀ nílé o bẹ́ẹ̀ ni màá yẹn máa bọ̀. ó dáa mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ nìkan dúró mò ń bọ̀ ẹ̀ mo ti ń bọ̀ bọ̀ fi gbọ́. ẹ má bínú ìyàjọkẹ́ ẹ dẹ̀ gbọ́rọ̀ yẹn tó yẹn. kì má bínú ẹ ṣáà rí i pé mo receive call kan ní ìsìn wọ́n ń pè mí nílé mo dẹ̀ mọ ibi tá à ń lọ sókè má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ òṣì ẹ̀yìn alábòsí ẹ má bẹ̀ mí mú mi ṣe mú mi bẹ̀ má bá yín bẹ̀ ẹ má bẹ̀ mí ẹjọ́ ẹjọ́ tó ẹ má bẹ̀ bẹ̀ ẹ má bẹ̀ mí mọ́ ẹ má bẹ̀ mí mọ́ ṣe ìgbàlágbòsí lẹ́yìn méjèèjì. mọ́mí ìjọ ẹ má bẹ̀ mí o ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ oṣù ẹ ṣe bẹ̀ mí nínú bí mi ẹ má bẹ̀ mí ẹ jọ ẹ jẹ́ ká ọmọ bẹ̀ mí. wo ṣẹ́gun ṣẹ́gun má wọrí ní tiẹ̀ ṣáà má wò ní tiẹ̀ àwa ń jáde ní. ó yẹ yẹ jálọ jálọ ti pẹ́. tọ́jú ilé oṣù ti gbọ́n. dàgbà sí. àmín. lágbára ọlọ́run ẹ túbọ̀ jẹun àwọn ọmọ yín pẹ́. àmín. Ah, ìgbà tó pè mí òde lè sọ fún mi pé nǹkan tó tó ìlẹsẹ̀ fẹ́ ṣe fún mi. Ah, ah, ìgbà tó táwọn ọ̀rẹ́ mi wà. màámi kò lè sọ fún yín tó bá sọ fún ó ti bá surprise jẹ nìyẹn. ọ́fíìsì mi ẹ mo dúpẹ́ nǹkan tẹ́ ẹ ṣe fún mi ó dùn mí wọ́n ó dùn mọ́ mi nínú gan-an ọlọ́wọ́ surprise gbogbo yín wọ́n máa ṣètọ́jú ilé ìlọ fún gbogbo yín ẹ ṣé mo dúpẹ́. congratulations ma lágbára Ọlọ́run gbogbo àdúrà tó ṣe fún yín báyìí ó máa mọ iye ẹ ṣé mo dúpẹ́ o ọmọ mi ẹ ṣé mo dúpẹ́ ṣẹ́rí ọkọ tí mo sọ fún yín pé mò ń fẹ́ tí mo sọ fún yín pé ọkùnrin kan bí igba ọkùnrin tí mo sọ fún yín pé ó dúró dáadáa ó wà níbi bàbá yẹn sọ̀rọ̀ ó wà níbi bẹ́ẹ̀ ni màá mi àmà ah, ah, mi ó súnmọ́ yín ju ṣọrùn gan lọ. ju ṣọrùn gan lọ. bàbá mi délé délé délé ojú yìí tutù ọkọ mi ó ṣe okùn tọ́jú mi ó ṣe. ẹ ife à ń kó òfìlà gan lẹ́jọ́ o. Ah! àjọ igan ti bára. mo jẹ́ ìyẹn ọkọ mi hmm, mọ́mí ẹ yẹ ká gbé kéèkì. Okay, mm-hmm. mommy. ibi ilẹ̀ máa dúró sí ìrora ìgbà mi. ayọ̀ ni gbogbo a máa pè tá a máa fi after wọ́n mi after about bá pay pè ayọ̀ tán ẹ máa bá a gé àkàrà òyìnbó let's go guys. Eight, one, oh! wọ́n kọ́ Come. ṣé o rí tó bá ń gún mommy. Don't let go, sir. Don't let torí inú ó dùn mí nínú ọmọ adùn wọn náà náà ah, hmm. ṣùgbọ́n rí nípa ọmọkùnrin tó wà ní pálọ̀ yìí gbá mú dáadáa má jẹ́ kó bọ́mọ ẹ lọ́wọ́ o má jẹ́ kó bọ́mọ ẹ lọ́wọ́ o. nítorí pé mo mọ nǹkan tójú mi ti rí mo dẹ̀ mọ nǹkan tétí mi ti gbọ́ pàápàá láti ibi tí mo ti ń bọ̀ tẹ́ bá ti mọ́wọ́ ara yín kí lè dúró dè ẹnu kẹ́ ṣe pápápá ká ṣègbéyàwó ni òun ni ọkọ mi. màámi ṣẹ̀rìkúnlé tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ mo like ẹ e gan in fact mo love ẹ e completely gbogbo nǹkan pátápátá ló fi hàn mí everything òun ló dẹ̀ hàn mí kí n fẹ́ but our relationship ò rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ one step at a time everything ma fall into place èyàn má wọrí ẹ fọkàn yín balẹ̀ ṣe rí kúnlé tẹ̀wọ̀ yẹn don deal ni. Mm-hmm. ṣé ọkọ mi ṣé pápápá ni o ṣé orí gèlè mi jọ yẹn máa tá báyìí ni yáyáyáyá báyìí ló ti máa rí ọkọ. ah tó bá rò ojú mi you, tó wà o it was really a big event inú mọ́ mi dùn orí wọn ṣáà because why rò party plan um, birthday yẹn for month ni o ah, nǹkan tó suddenly it was just a surprise ẹ mo sọ fún ẹ mo kàn mention ẹ létí kúnlé lásán ni birthday mom sí o ẹ mom sí fẹ́ ṣe birthday. kí n tó mọ nǹkan tó ṣẹlẹ̀ take care of Kunlele organize everything about that party from A to Z kò sówó mi kankan bẹ́ẹ̀ kò sí wàhálà mi kankan bẹ́ẹ̀ òun ló ṣe everything ah i don't know i don't know i don't know sí mi mọ nǹkan tí mo ṣe tọ́lọ́ kan fi decide láti fi Kúnlé bless me because that guy is a wonderful guy ó mọ mi ti rọkùnrin tó fine bẹ́ẹ̀ tó tún wá wá responsible ah máa wò náà ó straight ó cute ibo tán ni mo pè yàn débẹ̀ ó tún wá mọ nǹkan tó bá kàn rọra fọ oh sorry o lè lọ opportunity àti fọwọ́ kan skin ẹ̀ tó bá fọwọ́ kan skin ẹ̀ báyìí ó wá silky ó ń yọ ah no no no that guy is just ó mọ̀ nǹkan ó mọ̀ kó má sọ pé inú egungun ìyá ọkùnrin lọ́lọ́run ti yẹ obìnrin jáde mm-hmm. èmi ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ní nísìnyí pé ọlọ́run kan wò mí báyìí ó kàn yọ mí nínú egungun ìyá kúnlẹ̀ ọlọ́run dẹ̀ mold mi ọlọ́run form mi so as it is tèmi ni Kúnlé tí Kúnlé ni tèmi Kúnlé is is everything mm. everything. Mm. Wàṣíù. <laughs> Congratulations. Thank you, thank you, my darling. I'm so happy for you, like happy. Àmọ́ lè gbàdúrà wípé èṣù wa ní ìyá ìlágbára Ọlọ́run. Àmì wọ́n ṣàdúrà yẹn tẹ̀ necessary. No, it's not because èṣù kankan ò lè yà wá. Kéèyàn kan wá wá kó wá wá in the form of èṣù gan. Kò tó bẹ́ẹ̀. Tó máa tún wá kó pẹ́ńsù jọ, kó pẹ́ńsù one thousand jọ pẹ́ǹsì one thousand ò lè yà wá kò sí nǹkan kan tó lè yé mi àti kúnlé tí kúnlé ni tèmi tèmi ni ti kúnlé you understand the guy is just specially made for me let's just say it's a limited edition no uh-huh. customized edition oh. it's customized for just me. congratulations once thank you thank you thank you. well I have to get to my office. no problem see you later. okay. Yeah. máa ń ṣe MC o. oh. yeah. really mi rò pé anything máa bad nínú ẹ̀ tí n bá jẹ́ master of ceremony wedding ẹ̀. <laughs> ẹ̀mí ìmọ̀pọ̀ ń ṣe MC. ah máa ń ṣe dáadáa. <laughs> but o oh, nílé handle irú event wa because our event is going to be a very big one the kind of MC táwa fẹ́ pé is an A-class MC oyè ah. àwọn celebrity MC so ìwọ nílé mm. ṣe rẹ. first class ni mí náà. Ah. yeah well máa consider pé torí o jẹ́ colleague mi kí n kàn fi ẹ́ sí kọ́nà máa ní main mc let's go now let's go now let's go. Ope. Yes. Kí ló ṣe? Ṣé mo wí pé Jọkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá bá mi ní Jẹ́nsìn? bẹ́ẹ̀ ni jẹ́ àṣà. ọ̀rọ̀ kan lèmi pẹ̀lú jọkẹ́ sọ jọkẹ́ tún ọ̀nà rẹ̀ sí ọ̀rọ̀ mi ó gbọ́rọ̀ boyfriend yẹn kan fún ilé tó ń ṣe gbogbo nǹkan tó pé kó òdì nítorí kò sí èèyàn bí ẹni ẹ láyé mọ́ mo pẹ̀lú sunday báyìí jọkẹ́ dẹ̀ mọ̀ wípé mi pẹ̀lú ṣọlá à ń jà for the past three months ṣé kò yọ mí nìyẹn. mo pé ṣorí ọ̀rọ̀ kúnlé náà ni jọkẹ́ tí wàá bá mi sọ lọ́fíìsì ní ara and i'm very sure pé. Pe jọkẹ́ ò tí ì ṣe iṣẹ́ kankan lọ́fíìsì láàrẹ̀ ọ̀rọ̀ kúnlé kúnlé kúnlé náà ló fi ń kọrin kiri má jẹ́ kí yẹn bẹ́ẹ̀ nínú jẹ́ o inú ẹ̀ ń dùn ni. ẹ wo bí ẹ̀yin ladies ẹ má ṣera yín léṣe ilé àánú olúwa ò kí ń ṣó o ọlọ́run lè gbàgbé ẹni bòdì. gbẹ́nu sọ̀njọ́ ta ló ń pè sọ̀rọ̀ ẹ́ ìwọ tó yẹ pé drop one pick one ni. blessing èmi ni drop one pick one. ṣé mo purọ́ mẹ́rin kí la gbé kí la jù kí ló dojú yẹn. sọ fẹ́ lómi ni. guys guys guys guys ṣàbùkù mi ti bímọ. ẹ ah! ẹ wá sọ̀rọ̀ lórí fóònù. pc ah! speaker pc speaker. Bùkúnmi wọ́n ní kì í fi ẹsẹ̀ speaker. it's your speaker. Bùkúnmi congratulations. mo ń bọ̀ ọ́ ẹni sùúrù ọmọ ti dé tán ó yá. mo ti ń retí yín o káàbọ̀ ṣé dáadáa lè dé ọ̀yàwó mi oyè wọlé wọlé wọlé wọlé wá jókòó wá jókòó má bọ̀ má bọ̀ má bọ̀. báwo ni. Ah, ah. <laughs> ọkọ ẹni àwọn ni mo máa ń rí píkṣọ wọn yẹn tó wà ní lọ́kọjà. bàbá bàdá lóun náà mà ní àbúrò mi yẹn wàhálà ẹ̀pọ̀ tó wá da mọ́mì láàmú yẹn. a máa dà wọ́n láàmú pé àbí o. but he actually looks finer in person than pictures. really. yeah it's a pleasure. my dear báwo lẹ fi pè fine mami. Ah, níbo ló ti wá yẹn náà. I'm from Ondo State, ma'am. Oh, Ondo Egi. ah, ah ó mọ nǹkan ṣé bó ṣe wọlé yẹn mo kọ̀ I just liked you but àfi aṣọ tó kọ̀ wá wọ̀ ẹ̀ ní tí gbogbo ẹ̀kọ́ tẹ fara ńlẹ̀ ẹ ó rí i pé kò kún ẹ lé ní coming here for the very first time. mọ́mí mọ́mí ẹ rọra mà ẹ jọ ṣé ara yín dẹ̀ ti ṣe péńpéńpéń dáadáa torí lára kókò ṣe mí kókò ṣe mí. náà tẹ̀ sọ fún mi. wo mi ò ní issues pẹ̀lú ẹ̀ except for ọkọ tó kọ̀wọ̀ wá yìí because kò yẹ kí ọkọ ẹlú yẹ kó máa gbádùn gbogbo nǹkan tó ṣí sílẹ̀ yìí kò yẹ kí gbogbo ara ayé gbogbo ara ilé kan bẹ̀rẹ̀ sí ní nǹkan tó ṣí sílẹ̀ yìí eh? anyway níbo ni agboolé yín gangan ní Ondo. eégún Aníkìláyà. eégún Fọlá ìgbà tá a fi lọ sódò ń yẹn we spent about six months ní Ondo ṣé o gbọ́ nǹkan tó ń pè ní ibi kankan tó ń pè lẹ́gùn wa ni. Okay, um, ok níbo gbọ̀ngàn làdúgbò yìí. ìbò òrùlé ah, ṣàlà. tókè bọ̀dá mi it's okay it's okay it's okay. Okay. Please don't joke me. I am not a joke. Ẹ fi lẹ̀. Àtìgbà tó ti wọlé báyìí mo ti mọ̀ pé kò lẹ́kọ̀ọ́. Ah! Láyé láyé yín mama ẹ má ràn mí lọ sílé. will you stop that. no no tell me your mother i show your mother. wọ́n rán mi lọ sílé ni now. fọlá bẹ́ẹ̀ ni jókòó síbi báyìí. fọlá bẹ́ẹ̀ ni jókòó síbi báyìí. wọ́n máa wọ́n sọ ti now. what is all this fọlá. gbogbo bọ́lá bá mi sọ̀rọ̀ ó tẹ́ mi lọ́rùn but mi ì lè jókòó síbi báyìí kọ́ máa rán mi lọ sílé kọ́ máa sọ pé àwọn kan ò kọ́ mi. okay no no no no no no ṣe ṣe ṣe ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà ṣé wọn ò lè sọ̀rọ̀ ni wọn kàn án. caution mom si caution am ẹ filẹ̀ ìbínú kẹ̀ kò sí ìbínú bẹ́ẹ̀ mi ò fi ṣèbínú kánú ọmọ tó bí ilé rẹ ni kò ní wọnú ilé mi wá kó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí mi. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí fimi sílẹ̀ fimi sílẹ̀ fimi sílẹ̀. jọkẹ́ mi. ọmọ bẹ́ẹ̀ ṣe máa wọ́n fún mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n fi kí ni wọ́n. jọkẹ́. Mami! Lọ́kẹ́! Mami! mommy, Mami! mommy, Mami! Ah! Ọ̀dà mi! Ọ̀dà mi! Èmi rí èmi ah. lórí Ah, Jọkẹ́ ojú gbàgbà ti fún ẹ pátápátápátá bọ́ọ̀lù ìṣàdúró bọ̀ báyìí ibo ló ti ń gbọ́nù bọ̀ tó ṣe yìí ah, tínú mi tẹ̀ ti ń dùn pé ah, ọ̀rọ̀ ilé ètò tẹ̀ rí yìí o Ọlọ́run ṣeun mo wá ti ń sọ fáwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan nígbà tó wá máa yá a máa tó mú déètì ìgbéyàwó ó dẹ̀ wá fọ́ gbogbo ẹ̀ lójú ó fọ́ gbogbo ẹ̀ lójú mọ́lẹ̀ ó gba gbogbo ẹ̀ jẹ́ pátápátá ah, ah, ó ṣe wá ṣàdúró nǹkan báyìí tí ẹ̀gbọ́n náà níbo ló tẹ̀ ti gbọ́ nílẹ̀ Yorùbá pé ìyàwó ń gbá ìyọkọ ẹ̀ létí nítorí mi ò gbọ́ ní rárá kò tó ṣe yóò jọ mí lójú gan ni. Ah, Mami, ẹ wò, kò yé mi rárá o, bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ mi ò lè sọ pé ó yé mi kò yé mi títí dì sí nǹkan mi lè explain i just do not understand at all. ó yí ẹ ọ̀nà sọ fún pé kò yẹ rárá rárá torí inú fùfù inú bíbí ó ti wẹ̀ lẹ́wù ọ̀nà sọ fún pé kò yẹ rárá torí o mọ̀ọ́mọ̀ ṣe ni. mami mami ìjọ ọmọ yín ní sùúrù gbogbo ariwo tẹ̀ ń pa wọ̀nyí kò ní solution the best thing ni pé kí bá wọ wá nǹkan tẹ máa ṣe sí. sori tí bá bú ẹ mọ́bi tó wà yẹn wàá rò pé kí ni ló bú ẹ ó yẹ bàjẹ́ ni ó yẹ ni ó ó gbó. mami ẹ má wọ rẹ̀ pé ọ̀rọ̀ ọmọdé ni o ó tọ́ ní nǹkan tó ń sọ bẹ́ ṣe ń pariwo mọ́ mi nísìn ìyẹn kọ́ ni solution kò sérè kankan tá fẹ́ mú nínú yẹn solution ló yẹ kẹ́ máa bá mi wá ẹ̀yin nìkan náà lè ṣàlè help mi mi ṣáà ní ìyá síbòmí ìyá ò dẹ̀ kí n ya ọmọ mo ti wá báyìí mo ti wá báyìí náà nìyẹn ẹ dẹ̀ máa wò ó pòkè o the next thing nísìn kẹ́ lọ bá mi bẹ̀yẹ ọkọ mi kẹ́ sọ fún wọn pé mi ò mọ̀ mọ̀ mi ò mọ̀ bó ṣe ṣẹlẹ̀ irú òdẹ tún ní ṣẹlẹ̀ mọ́. ẹ kémi tẹ̀lé ẹ kí n kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí n tẹ̀lé lọ sí ọkọ ẹ pé pẹ́pẹ́ sí o ìyàwó ọmọ ẹ gbà létí kì í ṣe mi èmi kọ́. wo gbogbo nǹkan tó dá sílẹ̀ yìí ẹ̀yin méjèèjì lẹ́mọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ torí kò sí nǹkan tó kọ́ mi bẹ́ẹ̀ kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀ ẹ lè máa jọ yanjú ẹ kò sí nǹkan tó kàn mí bẹ́ẹ̀. ẹ má bàa ẹ má bàa mi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ burúkú ẹ má bàa mi sọ má bàa mi sọ̀rọ̀ sí lọ. ọmọ ẹlẹ́lẹ̀ ọmọ ẹlẹ́lẹ̀ àáfà. Ah, pàdé mi ló ní pé kí n pẹ́ kó n fẹ́ fẹ́ yí ẹ fẹ́ fẹ́ sọ̀rọ̀. àfa àwọn ẹlẹ́lẹ̀ báwo ni. èmi lè ń pè lọ́mọ ẹlẹ́lẹ̀. Ah, ṣé wọ́n òkè ṣá. calm down ọmọ ẹlẹ́lẹ̀ àwọn máa tọ́jú ẹ̀ owó wà ó yẹ̀ṣẹ̀ jẹ́ owó ni ó yẹ̀ṣẹ̀ ah, jẹ́ owó ni wọ́n àgbẹ̀ kọ́kọ́ sówó owó wà lẹ̀ ó pọ̀ gùn. ṣé ìkun máa ṣe ń ṣá kí ló ń ṣe yín náà àbí ìrírí sí náà sọ wípé ìsọnilọ́jọ̀ àṣì ẹ̀rẹ́ ní tẹ̀ kẹnu sí ni pé ọmọ ẹlẹ́lẹ̀ ṣé mo jọ àwọn ọ̀tà àwọn ọmọ tẹ̀ kẹnu sí àbí ẹ̀kọ́ rẹ pé ẹ máa kọ̀ rẹ́ níbọ̀dì ní ojú sí tẹ̀ kẹnu sí wọn just anyhow ọmọ ẹlẹ́lẹ̀ farabalẹ̀ àwa máa tọ́jú ẹ̀. ẹ pẹ́rẹ́ mi tọ́ níwájú mi jàre tó kókó ṣe é ṣe yín. farabalẹ̀ bébí onímọ́tò ló gbé sí títì ló ṣe ẹ̀ what nonsense ló ṣe ẹ̀ náà. àwọn ọmọ mọ̀ sí i ọ̀gá ìsìn ìjọba kan tó ń ṣe wọn for crying out loud. ṣàgbẹ̀ lójú yòyò ọmọge àṣìrà ọjà ní fọ́kọ. ọmọ mi gbọ́ gbọ́ àmọ̀ràn mi jọ̀wọ́ má kọtí ikún o. thank you so much. Ah, báwo lè rí mi náà because tó ẹ pẹ́ lómi ó kàn máa gbójú sókè ni kò tẹ́ni dúró fún mi. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló tún jẹ́ ẹ̀dọ́ kí ló dé talk to me kí ló ṣe é náà. ó ti ẹ̀ yé mi. oh my god okay pàmì sọ̀rọ̀ ṣó lè believe me mo gbá ìyá ọkọ mi létí. ó gbá ìyá ọkọ ẹ létí ọkàn báwo ló ṣẹlẹ̀. kò yé mi. ah no no no that is terrible. ok ok àwọn ògbésẹ̀ olóṣù wa gbin lẹ́yìn yẹn báyìí. ọ̀dọ̀ mọmsí náà mo ti ń bọ̀ mo ní pé kí mọmsí jọ kán lọ bá mi bẹ̀bẹ̀ màmí kọ̀ wọ́n ní rárá o àwọn ò lè ẹ bẹ̀bẹ̀ o kò bójúmọ́ ó ṣàṣọ oríṣiríṣi nǹkan ó wẹ̀ tẹ̀ ti sú mi báyìí. Eh, eh, eh, àwọn àgbàlagbà náà ló lè ṣeré nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀nà ló máa tẹ̀lé ẹ lọ at least wọ́n mi ṣe wà wọ́n lè má àgbàlagbà mi lẹ́yìn kánjọ́ lọ́kàn lọ bẹ̀ wọ́n wọ́n máa gbọ́ ah, you know what take her time I'll think of something else tí yóò bá ti tí mọ́mí ò bá fẹ́ yield to that I'll think of something else go. ọ̀rọ̀ ẹni ó kàn ẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bí ìṣọ́run ó mo pè yín jẹ́ má bínú mo understand gbogbo nǹkan tí ẹ lè máa rò mo mọ bí ọ̀rọ̀ yìí ṣe tóbi tó but nǹkan tí mo fẹ́ jẹ́ kí ẹ understand ni pé wọ́n ní ilé ẹni láti ń jí èkúté onídòdó mi ò rò pé ọmọ yìí rí báyìí kò dẹ̀ rí bẹ́ẹ̀ lójú mi èmi àti ẹ̀tí àtijọ́ wà tipẹ́ tí mo ti ń try láti mọ orú èèyàn tó jẹ́ kó tó di pé mo mú wa báyìí ẹ jọ̀ọ́ mọ́ mi ẹ i am so sorry ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́. bọ́dà sọ mi bọ́dà mi. ẹ báwo. kí ni ìtumọ̀ ìwé nǹkan tẹ̀ sọ no bóyá tẹ bá ṣàlàyé fún mi dáadáa bóyá yé mi torí kò yé mi gbogbo nǹkan tẹ̀ sọ yìí o ẹ múyàn wálé for the first time láti wá rí ìyá yín kó mìtì ìyá yín ká tó dijú ká tó là ó ti wá nǹkan ó ti fọmọ ìyá yín lórí. bọ̀ torí ò pé náà. ó dá mi ká ní ká ní mọ́mì ti kú kọ́. lóòrọ̀ wo ló sọ. lóòrọ̀ èso fún mi ká ní mọ́mì ti kú kọ́ ẹni tó jẹ́ ká máa gbọ́rùn ó pípé ẹ ti lọ lé ẹ ẹ ti lọ lù lálùdákú torí nǹkan tó ṣe. ẹ wá wá bí ẹ ń bá bẹ̀bẹ̀ pé kí mọ́mì má bínú àbúdá mi ojú gbá mi ti fún yàn. mi gbọ́. ojú gbá mi ti fún gidi. ebi màlúù bá sọ. gidi. bọ́dá mi. fọláì ṣé kò sí ẹni. nǹkan ṣe ní bàdá. tó mú nǹkan ni. mo mú nǹkan tó wọ́n lọ́wọ́ lọ́wọ́ wà lẹ́yìn. ó ti tó. Ah, kò sẹ́ni tí mi ò lè wojú ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó máa wojú ẹ̀ mi. máa wojú yín bàdá mi. mami mami ẹ ṣáà ní láti ibi tẹ wá. mami ẹ farabalẹ̀ o. oúnjẹ ti rẹ ti mami ká wá jẹun. Christy ni mo fi bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi gan náà. bí ogun èṣù ni bẹ́ẹ̀ ni. ogun lásán ogun èṣù ni. ẹ wo torí ẹ mo ṣe ń bẹ̀yìn torí ọlọ́run ẹ fi yá mi bíi pé èmi gangan ni mo ṣe. kí n fi yá yín ọ̀rọ̀ yẹn ṣẹ̀ wá ń yé mi bàbá yẹn so eventually tọmọ yín ọmọ mi àtọmọ yín tó bá fẹ́ra wọn. ìjọkànjọkàn ẹ̀yin àtọmọ yẹn máa parapọ̀ ẹ̀ máa wá nà mí pamọ́ nílé mi. Ah, ta ni mo fẹ́ fi yá gbà yẹn. Mm.

ẹ̀bẹ̀ wo ló tẹ̀ ń bẹ̀ mí gan nísìn irú ẹ̀bẹ̀ rádaràdà wo ló bẹ̀ mí gan nísìn nígbà tó bá gbogbo nǹkan jẹ́ o wá kúnlẹ̀ nísìn wá ń bẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe nísìn ṣé kí n dìde kí n wá lọ tún wà ló bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ni o ṣáwọ̀ bẹ́ẹ̀ gbàtà burú ọkọ ẹ tó gbá mi létí tí wọn náà gbá yọkọ ẹ létí ibo lọ fi ṣerú yẹn o wá ní kí o wá pẹ́pẹ́ sí o kí n ti wá lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ah ah tó bá tiẹ̀ kúrò lójú ṣó kúrò lọ́kàn mi ni kò lè kúrò lọ́kàn mi láíláíláíláí pé àbúrò ọkọ ẹ gbá mi létí mi mo mọ̀ pé inú tó ń bí yín nísìn ò lè sọ pé kẹ́ tẹ̀lé mi lọ síbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà mo mọ̀ pé àtúnṣe náà lè máa máa wà ẹ dẹ̀ ní fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí mi mo ṣe wò pé téèyàn bá tiẹ̀ lè bá mi lọ ẹ bá mi wá àgbàlagbà kan tó máa wà responsible kó bá mi lọ síbẹ̀ kó dé bẹ̀ wọn ká jẹ́ kó yé wọn pé ìwé òtún ní ìṣẹ̀lẹ̀ mọ́. wo jẹ́ n sọ fún ẹ mi ò fẹ́ rí ìwà àtọmọkùnrin yẹn mọ́ mi ìfẹ́ rí ìwà tó ọmọkùnrin yẹn mọ́ tó bá dé sọ pé o fẹ́ máa tẹ̀lé ọmọkùnrin yẹn máa ṣépè fún ẹ máa fọ́ mú mi méjèèjì máa fi ṣépè fún ẹ máa fi ṣépè fún ẹ o mo ní mi ìfẹ́ rí ìwà tó ìwà. ìyá túnjí wọlé wọlé wọlé. ẹ̀rọ mọ̀ ẹ̀rọ mọ̀ ọmọ ìgbọ́lá mọ̀. mi ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo fi ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ bínú mo understand nǹkan tó ṣẹlẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tí ó bà èmi fúnra mi nínú jẹ́ tó mo ti pé ohun mi ti mọ̀ pé wà ń bè ẹ jọ̀ọ́ ẹ má bínú a máa ṣètò nǹkan tó wà nílẹ̀ náà ni mo mọ bó ṣe lè dùn yín tó ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mà ẹ jọ̀ọ́ má ẹ jọ̀ọ́ má bínú. o ò ṣẹ̀mí o ọmọ dáadáa dè ní ẹ. ẹ ṣe gan ma. ṣùgbọ́n àwọn yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ìyàwó burúkú ó ṣeé fẹ́ bẹ́ẹ̀ ni ọkọ burúkú náà ṣeé fẹ́ ṣùgbọ́n àná burúkú ni ò ṣeé ní rárárárárá tí ìgbàtí àbúrò ẹ gbá mi létí tó bá tiẹ̀ kúrò lójú ṣó kúrò lọ́kọ̀ mi ni kò kúrò lọ́kọ̀ gèrèlè kúrò lọ́kọ̀ mi láéláé ẹjọ ẹ má bínú kó lè kúrò lọ́kàn tèmi náà bọ tí ó náà ni mo ṣe bẹyìn mọ mi kẹ kẹ ó lè dákẹ́ mú mi ẹjọ ẹ má bínú sí mi. mo rò pórí èrò pé. mú mi ẹjọ. ṣé o rí bí mo ṣe ń bẹ ẹ sọ tí mo rọra ń bẹ ẹ sọ ní jẹlẹńkẹ ó dà pé kò tẹ ẹ lọ́rùn ó yá jáde síta. ah mọ mi má jẹ kó tó. mo ní kó jáde síta fún mi jọ. ẹ má jẹ kó tó lẹ́wọ̀ ẹ̀ jọkẹ́ now what is all this jọkẹ́. Ah, jọkẹ́. ṣé o rí wọ́n tiẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá ṣe insist pé oṣù mọ́mọ́ tẹ̀lé ọmọkùnrin máa ṣépè fún ẹ wà láìtàláì. Rónkẹ́ ọlọ́run ni kò wá ń bí November twenty fifth ni mo fẹ́ ṣe wedding mi. <laughs> kí ló máa ń ṣe wa ní ọ́fíìsì yìí gan so torí pé o máa ṣe wedding ní November twenty fifth ṣe ká máa ṣe ìsìn máa gbáradì ká máa ṣe nǹkan kan mọ́ abẹ́rẹ́ àgbà mi ni. ẹ ṣe sùúrù náà ṣẹ́yìn ò mọ̀ pé àti òkèèrè ní olójú jíjìn ti máa ń mú ẹkún sàn ni ah. tó bá di November ń sìn yìí lẹ máa sọ fún wa pé ráyè mọ́ ọ pàápàá jùlọ. bí ìyàwó tó wà lóǹkọ ah, yẹn àbí o. <laughs> mo wà sure wípé èmi kọ́ ló direct nǹkan tó sọ yẹn sí. Oh what is the meaning of all this. Ah. Eh? ẹ̀rọ aṣọ ọ́fíìsì dọjà àti ah. gbà tó ti gbé tébù wọlé dì wá sí ìbàdàn tó ń pa ní problem dìbà ah. ẹ bẹ́ẹ̀ ni sọ́fíìsì ní shopping complex ẹ̀ ń ta bàtà ẹ̀ ń ta bá kí ló ṣẹlẹ̀. wá wá wá wá wá wá november twenty fifth mo fẹ́ ṣe wedding kẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ kẹ́ máa gbọ́. old news nìyẹn everybody ló mọ̀ lọ́fíìsì ẹ̀ ń sọ kiri ni. <laughs> àwọn fẹ́ wá sọ́fíìsì yín tẹ́lẹ̀ tí màá ṣe mọ pé tí mo wá wọ́n ti tẹ́ máa lọ́jọ́ nísìnyí. èmi lórí olóńgbò látẹ. mo lọ yọ ọkọ ẹ̀. ẹ ah, eh, what. lọ́kẹ́ gbà yọ ọkọ ẹ̀ létí o. Ah, ah, mi rí ibi tíyàwó ti ń lọ ìyá ọkọ rí láyé yìí ẹ jọ irú obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ṣé irú kan bẹ́ẹ̀ máa gún ẹ ọkọ yẹn ò lè gún ẹ pẹ̀lú ẹ̀ náà ẹ máa mú gbọ́ kúnlé kúnlé kúnlé tó ń gbé káàkiri tó ń gbé sórí tó jẹ́ ká gbádùn látọjọ́ ẹ̀ ṣé irú nǹkan ẹ lè wá o ṣe lè hold by kúnlé hold mọ́ náà. omi ń pe jọkẹ́ gbá létí o bóyá àti ẹ̀ sì sọ̀rọ̀ lánàá náà kó o jẹ bá mi sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. ta ni jẹ́ kó lẹ́nu tó máa fi sọ bẹ́ẹ̀ fún ẹ jẹ́ kó ní sọ pé nǹkan tìjú náà sunday yìí báwo ni èyí fẹ́ sọ bẹ́ẹ̀. bet jókè ti máa ń bínú jù kí ló máa ń ṣe. anyways ìgbà tí mi ò rí ni mo ṣe ní kí n wá béèrè ẹ. Ah. Ah. àmì o èmi náà ti mú bọ́ọ̀lù pẹ̀lú láìpẹ́ mi ò ráyè jàre ní kíni èmi tẹ́ pé bí mo yín bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí gan mo ti múra mò ń jáde mo ní program kan tí mo fẹ́ attend yeah bó má bẹ̀ sọ̀rọ̀ later jàre má bẹ̀ sọ̀rọ̀ later yeah bye. Tami níbo lẹ ń lọ. mo ń jáde ni mo ní program tí mo fẹ́ attend. ẹ ń jáde eh. ah. ṣé ẹ̀yin tó jẹ́ pé lálẹ́ àná ń bẹ̀ yẹn ṣe lẹ́ ń sunkún sunkún sunkún tó jẹ́ pé mi àti mọ́mì gan là ń bẹ̀ yín tẹ́ ẹ̀ dáhùn lè wá dídí jí láàárọ̀ ètò sọ pé lọ sí program ejò ẹ má bínú láàrin alẹ́ àná yẹn sí òru kí gangan nìkan tó ṣẹlẹ̀ because mi ò fẹ́ understand tó fi jẹ́ pé kàn dídí jí láàárọ̀ èdè múra ẹ sọ pé lọ sí program lẹ́yìn tó jẹ́ pé àṣì ń ronú lórí ọ̀rọ̀ yín. ìwọ ń bẹ̀ mí ronú kí ni èjẹ́ tó ń bá mi ronú ó yẹ jókòó kó ronú ara ẹ̀ kó ronú láìfẹ́ ibi tí láìfẹ́ ń lọ èmi wà òkè ń tèmi o mò ń jáde tí mo sì bá dé sọ fún wọn pé mo ní program tí mo lọ èmi ò dẹ̀ padà wá sílé yín mọ́ èmi ń gbàbẹ̀ lọ sílé mi. sista mi. Ah, ṣé kò rẹ̀. dúró kí lo expect náà kí n jókòó sílé kí n máa fojoojúmọ́ sunkún bí egbére lórí kí ni kí ló ṣẹlẹ̀. wo ìyá ìjà yóò dàbọ̀. sista mi. ìdíwọ́ ló ń bẹ níbẹ̀ tóbìnrin bíi jẹ́ kú ọ̀kan láwọn. Mr. and Mrs. Ifedayo. Ẹ jẹ́ kí get pàtẹ́wọ́ fún inú mi dùn láti wà pẹ̀lú ẹ̀yin tọkọtìyàwó tí ẹ lè fi ara yín yangàn láwùjọ gẹ́gẹ́ bí ènìyàn dáadáa ẹ pàtẹ́wọ́ fúnra yín. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mr. Dewey tí wọ́n bá wa sọ ní ẹ̀kan àwa tọkọtìyàwó ǹjẹ́ jẹ́ mọ̀ pé wà ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí nítorí ìdí èyí a ní láti tọ́jú ọjọ́ ọ̀la wa dáadáa ká dẹ̀ ṣe kí ni ká dẹ̀ mójútó ilé wa dáadáa ilé tí a mójútó dáadáa àwọn ọmọ wa ò ní yà dáadáa o táwọn ọmọ wa ò bá dẹ̀ wá yà dáadáa ṣe rí wípé ọjọ́ ọ̀la wa ṣe kíni ó ti mẹ́ẹ̀. nítorí ìdí èyí a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ mójútó ọ̀la wa dáadáa kí orílẹ̀-èdè wa náà kó lè ṣe kíni kó lè yà dáadáa. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ní báyìí ǹjẹ́ ẹnikẹ́ni wà níbí tó lè sọ orúkọ àwọn àlejò wa tán fẹ́ bá wa sọ̀rọ̀ lénìí ní kíkún. madam Adéjọkẹ́. miss Adéjọkẹ́ Juliana Williams. ní báyìí àlejò wa ti ṣetán láti bá wa sọ̀rọ̀ bí mo bá ṣe ń pè wọ́n dìde ẹ bá mi máa fi àtẹ́wọ́ yẹ́ wọn sí. Si What love? Ṣé bàbá ẹ léṣe? Miss, ẹ take care easy now. Excuse me, I'm not talking to you. Ẹ jọ̀ọ́, kí ni mo wá ṣe bí báyìí? I mean, why am I here? No, somebody should tell me because ìgbà tẹ́ máa pè mí. Téèyàn kan address me as madam, gbogbo yín rẹ́rìn. Ìgbà tẹ́ni tó pè mí ní miss pè mí, you all meaning all right so ìgbà tí ẹ mọ status me? i mean my marital status Can you wash him, baby? no tell me now because ìgbà tẹ́ máa pè mí ẹ sọ fún mi pé mo life purpose goals and aspirations mo débi báyìí tán ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ọkùnrin obìnrin ọkọ ìyàwó. it is obviously programmed to ẹ ṣe fún ọkọ àti so and you already know my status so kí ni nǹkan tí ẹ gbé mi láti wá Mr. ní bíbá yìí. no no leave me do not touch me yẹn ni pé you know my name you do not have to touch me before you make your point. no you don't even be here even mad. Do not tell me to calm down. Do not tell me to calm down. Actually, she doing everything ṣe. Madam, ẹ calm down. Torí pé ẹ intelligent, tí ẹ dẹ̀ smart, òun la ṣe invite yín wá sínú program yìí. eh, wo orúkọ tẹ̀ ń ṣe sálẹ̀ yẹn sìn, ẹ wo orú àwọn ọ̀rọ̀ But uh, anyways, ẹ má bínú, ṣẹ́gbọ́n, ẹ jọ. Just Madam, ẹ calm down. Ẹ jọ ẹ jọ, ẹ má sọ fún calm down. Ṣé go yín ẹ ní any other language apart from ẹ calm down, ẹ calm down, ẹ calm down. Kò ní gbọ́. Bó ṣe wà kò ní gbà ó yẹ ẹlẹ́nu wò wojú mi dáadáa má fojú di mí o má fojú di mí rárá rárá bó o ṣe wà yìí o ò lè lọ́kọ. ó yà lẹ́nu ṣé o rò kó o lè lọ́kọ ni. kó o lè lọ́kọ ó ṣì wà yìí kó o lè wò lọ́kọ. èmi náà dé tí ń arábìnrin kí ló dé ẹ jẹ́ kí n ráyè wọlé ẹ dẹ̀ sọ bídò tẹ́lẹ̀ ẹ wo mọ́tò mi nà ẹ ti páàkì di géètì mi mọ́. ẹ má bínú sá mi ò tiẹ̀ mọ̀ pé ẹnu ọ̀nà lẹ́yìn ni mo park sí. ẹ ti sọ gan o. àlàkàlà ni mo kọ́ ńlá kí ọkọ tó bá sọ fún mi wèrè kan lànà ó sọ fún mi pé ọlọ́run ò kọkọ mọ́ èmi pé mi ò ní lọ́kọ ṣé ò lọ́lọ́run tó dá mi ní. ẹ kò ṣáàṣì kó sọ fún yín ní fésìkà. aláyẹ̀kùn ó serious. anyway bóyá torí kẹ́ ẹ lè rí mi òun lè ṣe drive di ẹnu géètì mi bí báyìí tẹ́jẹ̀ kí mi ráyè kọjá òjíṣẹ́ ọlọ́run ni mí kò dẹ̀ sí tó ṣòro ṣe fọlọ́run ṣé mi àti yín lè sọ̀rọ̀. ẹ wò ti sú mi ó sú mi ẹ má jẹ́ kó sú yín olúwa ló lo ohun gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín ló ti yé mi ẹ lọ sí program wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ yín ẹ mọ́kọ wá ẹ lórí ọkọ ṣé nìyẹn ló dá yín ni olúwa tẹ̀ ń wò yìí ló mọ ohun gbogbo gẹ́gẹ́ mo ṣe sọ ló dẹ̀ lè ṣe ohun gbogbo jehovah ah, arábìnrin ìyá yín kọ́ ìyá mi wà o. wọ́n ṣe wà láyé. very good. ẹ̀yin àti ìyá yín máa ṣe prayer kan but ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa ṣe ẹ̀yin máa ṣe tiyín lọ́tọ̀ mọ́dà yín máa ṣe tiwọn lọ́tọ̀ ní twelve a.m. aago méjìlá òru kò gbọ́dọ̀ kọjá tẹ́ bá ti wá parí prayer yẹn tán ẹ̀yin á wá lọ ṣe ìtọrẹ àánú fún oníbàárà mẹ́ta ṣẹ́gbọ́n tí mo sọ ẹ̀yin ẹ̀ ṣe ìtọrẹ àánú fún oníbàárà mẹ́ta tẹ́ ẹ bá ti wá ṣetán ẹ wá padà wá early àwa ṣe prayer fún yín ibẹ̀ láti máa mọ foundation problem yín àti solution tá a máa ṣe sí àlàáfíà fún yín. ẹ ṣe kan sá ẹ ṣe alàgbà in fact mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọlọ́run fi ń ṣe sábàbí ńlá fún mi ni olú jẹ́ kí n pàṣẹ nà ọ̀nà lẹ́yìn i really appreciate you sir ẹ wò sẹ́rí bíi tí ẹ wà yìí ẹ fílà tó mọ ilé ọlọ́ọ̀ni bishop house láwa yìí àwọn ọmọ máa tó dé ń sìn ṣé kí wọ́n gẹ̀ẹ́tẹ̀ bá fún yín àtẹ̀fọ́. ó oh, ẹ kì í jẹ nǹkan tó solid ẹ wò ajẹtú kan kù láàárọ̀ tẹ́bà mind pẹ̀lú gbẹ̀gìrì yẹn fẹ́lẹ́ díẹ̀. Ah, ẹ ṣe kan sá mo appreciate mi ò fẹ́. soft drink ńkọ́ mo wà ok gan i'm very very okay. ẹ jẹ́ ká gbàdúrà ẹ jọ̀ọ́ ẹ bá mi fi nǹkan kan fà á orí yẹn aṣọ ẹgbẹ́ yẹn. I'm so sorry mi mọ̀ pé mo máa rí i. jọ̀wọ́ máa ṣe fi ṣe. Jehovah Jésù Kristi Michael mímọ́. olúwa o olúwa lórí ayé ọmọ mi ah olúwa gbogbo ogun ìbínú inú fúnfun láyé ọmọ mi lórúkọ Jésù olúwa ẹ mú òkúrò ah lórí ayé ọmọ mi olúwa ẹ wá ṣàánú ẹ jẹ́ kó rí ìdáǹdè yín nìkan lè lè ṣe gbogbo ìpinnu èṣù lórí ayé ọmọ mi ah olúwa ẹ jẹ́ kó dìbàjẹ́ kó dìbàjẹ́ kó dìbàjẹ́ kó dìbàjẹ́ ìtìjú lórí ayé ọmọ mi olúwa ẹ mú kúrò ayé ti kẹ́gàn ọmọ mi tó olúwa ah ẹ̀yin nìkan lè lè ṣe mo mọ̀ pé kì í ṣe lásán ẹ má yẹ kí n fojú sunkún ọmọ ẹ má yẹ kí n fara gbọ̀wẹ̀ lórí ọmọ mi. ìbànújẹ́ ẹ ní mọ ìkorò gbogbo nǹkan tẹ́ ń wá lọ́lọ́ àṣẹ fún yín èmi lè fún lówó báyìí ẹ ṣe máa ọ ọlọ́run àdúró tì yàn láṣàánú yín mà. ẹ ṣàánú mi torí ọlọ́run ayé yín á dá ẹdùn mi inú ọlọ́run á dùn yín inú o ìbànújẹ́ ò bá yín ẹ ṣàánú mi o wíìbá ó dà pé wíníwíní yìí mọ̀ ń pọ̀ sáà ní mọ̀ lọ lé báyìí. báàmì hmm? ẹ jẹ́ àní sùúrù díẹ̀ ẹ ń jẹun tán bàbá ti lọ lọ́nà mi náà wá nǹkan tẹ́ máa jẹ fún yín ẹ̀yin náà lè sọ pé ẹ jẹ̀bà bí eh. àwa ráìsì rà fún yín lọ́nà. Eh, ẹ bọ ojoojúmọ́ náà ti sú mi ráìsì jíjẹ òun yẹn náà dáa. ẹ mà ṣàánú mi o ọlọ́run ẹ ṣàánú yín o ẹ ṣàánú mi o ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o ìbànújẹ́ ò ní bá yín o ayé yín á dá o gbogbo ń tẹ̀ ń rò lọ́kàn ọlọ́run á mọ̀ ṣe fún yín o ẹ ṣàánú mi o ọlọ́run ó dùn nú o ẹ ṣàánú mi o. owó tó wà lóyún pọ̀ á tó five thousand eh? bẹ́ẹ̀ mi tó five thousand. àwọn eh? ayé rẹ̀ á dá o ìwà tó ń dùn mí nú gbogbo ohun tó fọkàn sí fúnre ọlọ́run á ṣe fún ọ ọlọ́run á dùn àánú ọ ah! ọkùnrin ni àbóbìnrin obìnrin ah! ọlọ́run á dùn àánú ọ ọkọ ò ní kú mọ́ ọ lórí o gbogbo tó ń rò lọ́kàn pátápátá ah! ọlọ́run á ṣe fún ọ. obìnrin kí ló ṣe. kí ló ṣe mo ti sún. ṣé mo sọ fẹ́ kí wọ́n mọ̀ ọ́ ṣe jì mọ́ wọn ó yẹ kó tó wà lọ́wọ́ mi mo fi yí wọn lára. ta ló ní ìwọ náà dì mọ́ gbogbo owó ló ti gbà lọ́wọ́ mi báyìí. ṣé mo sọ kí wọ́n ni. mo ìbá kí ló ṣe kí ló ṣe lẹ́yìn fún mi ìbá. olúwa gba ìṣàkóso olúwa gba ìṣàkóso olúwa lànà fọmẹ. kẹ́ ẹ ṣe ẹ ṣe. mo ṣe sá torí mo ṣe náà ló jẹ́ kí n wá sí báyìí bí mo yẹ parẹ́ mo ṣe ń bọ́ lọ́dọ̀ yẹn. ẹ̀bùn mẹ́sàn-án ló wà nínú ẹ̀bùn mẹ́sàn-án yẹn mo ní ìkan bẹ̀ tó jẹ́ special gift látọ̀dọ̀ ọlọ́run ó ní ìgbọràn mo máa ń gbọ́ ọ̀rọ̀ ní etí mi mo ṣe ń ṣe prayer fún yín ní òun yẹn ń sọ sí mi létí pé n tí mo rẹ́ ẹ pé kó sọ fún arábìnrin yẹn pé kó lọ ṣe arábìnrin yẹn ò ṣe é mo sọ fún yín mo ní mo ṣe tí n bá ṣe mi ní sọ pé mo ṣe ìgbà tí kì í ṣe pé máa lù mí ah, ó possible kò jẹ́ pé vision yìí wà blurry or ọkúdà yìí pé nǹkan kan dín létí tí kò jẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa I just think you do not have clarity ẹ ní clarity nípa vision tẹ́ ẹ rí. mi ò ní clarity. yeah àbí àbí tẹ bá ní clarity ẹ ní oh àbí torí nuisance yẹn. Yeah Oh, kó má lọ jẹ́ pé idiot kan tí mo pàdé tó misbehave tí mo dẹ̀ discipline lẹ̀ ń rí tẹ́ fi ń sọ nǹkan tẹ́ ń sọ ok ẹni tẹ́ni kí n fún lówó mo wá pàdé àwọn kan wọ́n look very dirty báyìí mo fi ìpò wọn ní ìdòwò yẹn mo dẹ̀ fún wọn lówó you can just imagine ẹ wá aṣọ mi náà ẹ wo mo ti expect ẹ bèrè lọ́wọ́ mi láti gbà tí mo ti dé pé aṣọ mi wà stained ẹ ṣá wá ìtìlẹ́yìn náà ṣáà wọ aṣọ yìí ò dẹ̀ lábàwọ́n ó bí mo ṣe rí mi ò kí ń rìnrìn ìdọ̀tí náà mi ò kí ń ṣèyàn tó ń rin irú àwọn ìrìn kan you can see what she did to me torí ọwọ́ tó ti fi gba bára tó tún wá fi ń jẹun òyìn ló wá lẹ̀ mọ́ mi all because I was trying to help ẹ ti rí nǹkan tó ń ṣe kí n rá láàánú okay mo kàn wọ báyìí ni pé torí pé tó bá pé kí mo fẹ́ deal pẹ̀lú I really take it up but I, I, I just allowed everything slide. ẹ wá ní kó máa ra lọ jẹ́jẹ́. no na ọmọ olùlẹ́ nígbà tí ni. Eh? yá in fact etí yẹn bí mo yẹ gba I'm sure pé tó bá da airdrop méjì sí tó empty two containers etí yẹn ó ṣe possible kó má gbọ́ràn dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́ ríà mi ìbá tiẹ̀ tó wá fi sílẹ̀ bá fi sílẹ̀ pẹ̀lú owó yẹn pé bóyá nínú owó yẹn á lọ fi ra airdrops tí kìbá kì í ṣe pé ó ti sọ pé ṣe bí mo kàn ní kí ni just imagine the gods. àti gbowó padà. àmọ́ ní láti gbowó mi padà lọ́wọ́ ẹ̀ náà ó gbowó padà lọ́wọ́ ẹ̀ mo fún yàn tó máa appreciate ẹ̀ and mo mo fún an another atorobara that one was really appreciative ó kàn gbowó tó nígbà kò súnmọ́ mi kò fọwọ́ kàn mi. sista ẹ thank you very much sir ẹ mọ ìdí tí mo fi ní kí ẹ jókòó kí nǹkan tí mo fẹ́ sọ kó má bàa bá yín lójijì ẹ ní ṣòro ẹ gbà ní etí ẹ tún gba owó padà olúwa ní kí ẹ lọ ṣe nǹkan kí ẹ lè rí ojútùú sí ìgbésí ayé yìí èṣù dẹ̀ gbógun ẹ̀yin ò dẹ̀ mọ ọ̀nà tẹ́ fi lè gbà ní sùúrù kí ìpinnu èṣù kó má lè ṣẹ nílé ayé yìí ẹ gbà ní etí ẹ tún gba owó padà ẹ wo you are starting all over again kò wá ń ṣe wípé ẹ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ oníbàárà mọ́ o àwẹ̀ twenty one lẹ́ máa gbà twenty one days of serious fasting and prayers méje àkọ́kọ́ òun lẹ́ máa gbà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ méje ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ máa gbà fún ojú rere olúwa kí olúwa wá mi rí olúwa fojú rere wá mi rí méje ẹlẹ́ẹ̀kẹta lẹ máa gbà fún problem tẹ ní gangan kí olúwa kó fún wa ní ọ̀nà tá a máa gbà báyọ ló bá tán àlàáfíà fún yín o. ẹ ẹ lálàáfíà sà. má. yes sir ẹ ní àlàáfíà because tó bá yẹ pé ẹ ní àlàáfíà ni ẹ ní máa sọ rubbish lẹ́ ń sọ náà ṣẹ́yìn ò pé rubbish lẹ́ sọ. Jesus Christ of Nazareth. Yeah. I am very very okay in the Lord no you're not okay sir kò possible kẹ wà okay kẹ ní pé kí n 21 days ah. why Kilo ló ṣẹlẹ̀ èmi mo pa jésù ni ah. all because mo she mistake mo park mo dẹ̀ block ẹnu ọ̀nà lẹ́yìn mo dẹ̀ ti toro dáríjì ẹ̀ṣẹ̀ mo ní ẹjọ́ ẹ má bínú èèyàn ọlọ́run ṣàní iṣẹ́ lẹ́mìí dáríjì ni ah. because tó bá pẹ́ lẹ́mìí dáríjì ẹ̀ ní wò pé your own way of punishing me is to tell me to embark on a 21 day fast because of what Kilo ló ṣẹlẹ̀ gbàtẹ́ kọ́kọ́ máa sọ̀rọ̀ ó ní ẹ kẹ́mi kẹ́mi gbé ara mi kí n bring ara mi down kí n lọ máa pín owó kiri fún àwọn dirty things kan mo listen sí yín mo rò pé you are actually a respectable person ẹ tún ti cross path yẹn tán ẹ tún wá ń sọ fẹ́mi kẹ́mi gba twenty one days why kí ló dé kí ló ṣẹlẹ̀ over ito tẹ wa tí mi ti lè bring ara mi to believe ni pé ẹni seven days kẹ́mi fi tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ because of that thing that dirty thing kémi máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run lórí kinní yẹn ọmọ onídọ̀tí ọlọ́wọ́ tó dọ̀tí ọ alára rírùn yẹn ẹni kémi máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ẹ̀ ṣe bẹ́yìn ọlọ́run lẹ́yìn pé ra yín wáì tí ẹ̀yin ò ṣe bá mi bẹ ọlọ́run pẹ̀lú bí mo sọ fún yín pé ẹni stain ara mi kẹ́ ẹ bá mi bẹ ọlọ́run kọ́ lóun bù fọ́jú lù kó má fi ojú ẹ̀yẹn ríran mọ́ láéláé àtòun àti bàbá ẹ̀ kan kọjọ fọ́jú papọ̀. arábìnrin mo yọ̀ǹda gbogbo èébú tẹ́ bú mi yẹn mo yọ̀ǹda ẹ̀ fún yín torí ẹ ò mọ̀ ń tẹ̀ ń ṣe nǹkan tí mò ń ṣe sà orí mi pé I am in the right frame of mind. ìgbà tí mo kọ́kọ́ wá sọ́dọ̀ yín tẹ pàdé mi yẹn in my sleepy state ẹ take advantage of me because ẹ mọ̀ pé orí mi ò pé at that point oorun ń kùn mí. ìgbà títí tí mo fi wọnú lẹ́yìn tí mo fi jókòó I was not conscious I was still sleeping títí tẹ fi instruct mi kémi lọ́ọ́ máa pín owó kiri orí mi ò pé ń yẹn yes I was still in my sleepy state now I am in my right senses I'm in the right frame of mind so mo mọ nǹkan tí mò ń ṣe. madam madam. you see you're referring to me as madam ẹ dẹ̀ sọ pé mo nǹkan tẹ́ ń ṣe. excuse me àbíkú. hello ogbóníbára létí ìwọ ọmọdé ogbóníbára létí tó yẹ pé ìwọ gan fúnra rẹ ló pè mí pásítọ̀ tí mi ò mọ̀ rí ó ní ó ní kí n gbàdúrà láago méjìlá tí mo dẹ̀ gbà á wọ́mọ yìí ó wá lọ gbó ní bára létí so gbogbo àwẹ̀ gbogbo àdúrà tí mo gbà ó wá já sásán ẹ kí ni mo ṣe fún ìwọ ọmọ yìí kí ni mo ṣe fún ẹ kí ni gbogbo ilé ìbá irú wàhálà ò lè lé ìbá yìí ẹ ló ẹ ló ṣó ń gbọ́ mi ah tọrọ. mami kí ló ṣẹlẹ̀. sista ẹ aláìnídìjú ṣé báwo ló pè mí fúnra rẹ nísìnyí ó lóun gbó ní bára létí. wá kì í ṣe pé ó gba létí nìkan nà ni. Ah, ah, ó dára ah. ọmọ ìtì pa mí ọmọ ìtì pa mí. wọ́n gbọ́ oníbàárà létí. what's all this? Eh? bọ́lá dé o kí ló ti ṣe gbogbo eléyìí fún torí ọlọ́run kí ni gbogbo wàhálà báyìí kí ni mo ṣe fún àti ẹ báyìí eh, ọmọ ìbá pa mí o ó bá pa mí o ti sú mi o. èmi sùn mọ́ mi. wọ́ọ̀rẹ̀ a lè wà báyìí ká má lè bára wa sọ̀rọ̀ mo gbọ́ pé jọkẹ́ ó na ìyá ẹ̀ rọ́bìṣì ni gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nà ọ́ ọmọ tó ti fẹ́ sílé fi ẹ́ sí ẹ ó na ìyá ẹ̀ tó bá fẹ́ sílé kọ́ ó máa eventually ó máa eventually máa na ìyá ẹ̀ lọ ni nà ọ́ bọ̀ ṣé o mọ̀ pé tó bá kó lójú kò lè kó lọ́kàn ni nonsense ni gbogbo nǹkan bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ò ṣe rí wo láre gbogbo tó ṣe ń tó ṣe rí sí yẹn èmi ò èmi ò rí bẹ́ẹ̀ o in fact mi ò mi ò rí bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ ọ̀fẹ́ là ń sọ yìí ọ̀rọ̀ ọ̀fẹ́ <laughs> ọ̀rọ̀ ọ̀fẹ́ ó rí bákan kò sí nǹkan tí ò ṣe yanjú láyé tá wà yìí wo a máa yanjú ẹ̀ náà ni a máa yanjú ẹ̀ náà ni. délé ó dà pé wọ́n ló understand nǹkan tí mò ń sọ gọ́gọ́ wọ́n ló yé o láre mo lọ́wọ́ ọmọ ìgan gẹ́gẹ́ bí délé ṣe sọ kò sí nǹkan kan tó wà ńlẹ̀ tó ju òrèrè kò sí nǹkan tá a lè parí lóòótọ́ kì í ṣe ìdùnnú mi wípé jọkẹ́ dìde gbáyà mi létí but mo ń rí bíi pé kì í ṣojú lásán mo ń rí bíi ẹni pé nǹkan kan mi wà ń bẹ̀ àṣẹ bí mi àti jọkẹ́ náà ti mọ̀ra ó tọ́jọ́ mẹ́ta kó tó di pé bí a mọ̀ lọ́mọ bá mọ̀ mi mo wò pé kì í ṣe nǹkan tó normal. wọ́ọ̀ rẹ̀ mi ò pè é wá síbí pé kí ẹ lè wá bá mi pé bí àwọn òǹfẹ̀jọ́ ẹ̀sùn yẹn o mi ò fẹjọ́ fi ẹ̀sìn mi sùn yẹn bọ́ mo wò pé kí ni nǹkan tá a lè ṣe kí wọ́n mọ́pọlọ wá kí wọ́n náà mọ́pọlọ wá kájọ yanjú ọ̀nà owó la lè gbé gbà ohun tí mò ń sọ nìyẹn. wọ́ọ̀ rẹ̀ èmi máa dúró sórí ọ̀rọ̀ mi ọmọ yẹn kì í ṣe ọmọ tó lè fẹ́ o ò lè fẹ́ rárá Good day, guys. Oh. Kúnlé. Kúnlé. Mo ṣẹ̀. Mo dẹ̀ ti bẹ̀. Ṣé bí wàá dé ẹgbẹ́ bẹ́ẹ̀? Mo bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀. Ò fárígá. Olóòní gbọ́. Lóòótọ́ èmi ni mo jẹ̀bi i'm at fault but mo ti bẹ́ẹ̀ náà ah, àwọn ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ o wọn lọ́mọ tẹ́ ń gbé kiri ń sìn wọn ló nà yà yín kúnlé ṣé mo nà yẹ ẹ rí àbí mo búyà ẹ kúnlé tó o bá dáhùn kò gbébẹ̀ tí mò ń bẹ̀ yìí kó tètè jẹ́ kími àti ẹ̀ka jọ sẹ́ẹ̀tù gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kími àti ẹbí rẹ̀ sí ni máa fẹ́ra padà tó bá fẹ́ kínní o fẹ́ kejì mo fẹ́ kẹta ọmọ máa nà ọ̀yá ẹ̀ ni. sọ̀rọ̀ pé lórí burúkú ni sọ̀rọ̀ pa ṣì èrè ní mo ṣe ń wọ̀ ẹ́ tí o bá fẹ́ kí gbá ojú ẹ̀ jáde síta get out right now jáde síta ní olé mi. ǹlẹ́. Hmm, ah. young lady ṣé o gbọ́ nǹkan tó sọ. So? take your leave. àtìgbà tí mo ti wọlé ni mo ti realize pé ẹ̀yin ọ̀pọ̀lọkùn díẹ̀ fún yín. stop it. wo wo délé má sọ fún pé kó stop ẹ máa handle ẹ fúnra mi ṣó ti yẹ. máa handle ilé jáde síta. máa ti sáwọn jọ. ó ó ó ṣiṣẹ́ náà mi àbí òtún ẹ yé. Kúnlé kí ló ṣẹlẹ̀ tí ó bá ṣe àbúrò tó yẹ kí n mọ̀ pé fẹ́kàtì ti wà ní ayé ẹ̀ kí ló kẹ́ mi àti ẹ̀mí àti ẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ gan-an. really bí mo ṣe ń wọ ẹ̀ tó bá jáde sìn máa fún ẹ ní igi ní orí. mo ní láti sọ gbogbo yẹn máa jáde fún ẹ àmọ́ tó o bá gbọ́ kéèyàn àti àjọ sẹ́ẹ̀tì wọn kan tó wà láàrin mi àti ẹ̀yìn tí o bá gbọ́ kan tó mo sọ yìí tó bá fẹ́ wọn tó fẹ́ gbogbo wọn ọ̀hún máa nà ó jẹ́ ìmọ̀ náà jẹ́ ẹ̀ má jẹ́ kí wọ́n náà já ẹ̀. mo bí mo promise ẹ pé mi fún ara mi next time tí bá tún padà rí ẹnu lé mi máa nà ya ẹ. o lè rí mi lórí gbogbo wa ọmọ náà lè fún mi. oníranu oṣì onínàbì aṣẹ́wó wo bí mo mọ̀ pé ìmọ̀ bá ó máa bá bàbá ẹ̀ lájọṣepọ̀ ńjọ́ kan pẹ̀lú bó ṣe ń ṣòṣì káàkiri yẹn. ibo ló ti Ah ilé. jẹ́ ká gbàgbé ọ̀pọ̀ ọ̀hún sí ìjà ìrìnjú kan tó wà. Ah, ah, ah, eh, irọ́ irọ́ ọ̀túnla yẹn ò ní lè work no kò ní àánú kò ní ilé ìbú ẹ̀kọ́ rárá ẹ̀wọ̀n tó ní ìdọ̀jà yẹn ọ̀la náà nípa àwọn bọ̀ wá kó wọn ah, jọ ah, ọlọ́run bá mi fún ẹ lálàáfíà wo anything tó bá lè ṣe ìjọba mi ṣe ọjà yín ní láti kàn mí lára títí ọ̀la kò tó ń bọ̀ wá kó wọn àwọn ò ṣe gan ni ò ṣe mo truly appreciated ò ṣe ò ṣe all right ẹ̀hẹ́n àwọn ọjà wo la tún ní ní shop. Um, yes ma a máa ní ìdàwọn àbáyá dresses yẹn ó ti tán ní store. Eh, mọ́mí ó dà pé àwọn ọkùnrin ṣe ń rí ṣe lẹ́nu jọ mẹ́ta yìí mm-hmm. nítorí iṣẹ́ ọbọ̀ ṣe ń ra suit ó pọ̀ gan. bẹ́ẹ̀ ni ma eh? exactly because àti tàtó ten ní ọ̀sẹ̀ yìí oh. díẹ̀ dẹ̀ ló ṣẹ́kùn ní store. ah ok mi ò ní choice mo láti get money but unfortunately mi ò ní travel ní ìsìn but as soon as ti bá travel ó wà lára àwọn ọjà tí mo ní láti kó wọlé ẹ mọ̀ pé store wa we need ah. to get quality things. Mommy, ah I'm all right Fola oh, ah, that's good ọ̀rọ̀ ó tẹ̀ bó ṣe set ẹ̀ náà ló dáa jọ bó ṣe ń lọ́nsìn ìwọ bá mi jọ̀pọ̀ àwọn ọmọ mi yìí sí ṣọ́ọ̀. but bó ṣe lọ Ìbàdàn sí ṣé kò ṣe pé tún máa yàbò mi. Ah, <laughs> mommy mo sọ fún yín wípé two days lásán ni mo fẹ́ lọ Ìbàdàn once I'm done I'm coming back home. má jẹ́ kó ju two days lọ torí ọ náà. All right, do shake on. Yeah. All right, all right, all right. nice trip. Yes, all right. Just about the shop. Thank right, you so much, ma. Kúnlé jọ torí ọkàn. Bójú ẹ sókè. Bójú ẹ sókè dáadé. Bójú ẹ sókè. Dìde dìde dìde dìde ọwọ́ fọlá dìde. Wojú mi. Ní ìtò wojú yíká tó. Ṣèlérí dájú ẹ báyìí sí mọ́ mi mi fẹ́ gbọ́n kọ̀ọ̀kan lẹ́nu yín lọ́wọ́ yìí tí màá fẹ́ pa ọmọ yín dànù. ṣé mi ni wọ́n wojú ẹ̀ gbogbo ẹ̀ sókè kò wojú mi èmi ló sọ fún pé kan gbénu ẹ̀ èmi ló sọ pé kò sí nǹkan tó wò lè ṣe sọ fún mi gọ́ọ̀tù wo ló láti jẹ́ kí ọmọ lórí burúkú aṣẹ́wó yẹn wá sínú ilé mi ojú ìwé ilé mi fún àwọn obìnrin so ìwọ ló ní god ti sìn láti máa sọ ẹni tí mo fẹ́ fẹ́ fún mi àtẹ tí mi ò ní fẹ́. mo kàn fi pé ó dájú tibí tẹ mú wa lọ ní sà. mo lè torí ọlọ́run dẹ̀ jọ. orí ìyá ẹni mo rò bàbá apá ìjà fi kí n bá ẹsẹ̀ jẹ dànù. next time bá gbìyànjú wẹ̀ pẹ̀lú mi má jẹ́ kó mọ̀ pé mo ní ẹ̀tọ́ láti lè lọ. Mọ̀mí, ṣé kò tí bọ́dà mi ṣe? ṣé nǹkan tí mo dá mi ṣe. àpọ́nlé ara ń fẹ́. ṣebí ilé aládùúrà ló lóun mú mi lọ bólú wa mú mi wáyé tí gbogbo ẹrin ṣì báyìí. ilé elépè kan mo mú yín wáyà jọkẹ́ ah, ah, ṣe bẹ́ẹ̀ yín lẹ wá rí mi tẹ́ ẹ kálàyé ọ̀rọ̀ tẹ́ ṣe fún mi dẹ̀ nígbà mú yín débì kan ibi téèyàn bá ṣàmọ̀lé yàn mú yàn lọ ibi tí mo mọ̀ mo mú yín wáyé. ẹ pẹ̀lẹ́ o ah, bàbá ẹ kú kalẹ̀ o ẹ rọra yóò dáa fún yín ẹ káàbọ̀. ìyá àjọkẹ́ kọ́ yìí ọyọ lẹ́nu gbogbo ọ̀rọ̀ yín pátápátá lọ̀rẹ́ yín ti ṣàlàyé fún mi bẹ́ẹ̀ sì ti ń wọlé bọ̀ láti géètì mo ti ń wò inú kámẹ́rà lókè ẹ mọ̀mọ́ ẹ fọkàn yín balẹ̀ o gbogbo òkè ìṣòro yín pátápátá ni ó di pẹ̀tẹ́lẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ ọmọ mi bá mi dókòó mẹ́rin. ó dà bàbá ọmọ ẹ mọ̀mọ́. ǹjẹ́ ó dá yín lójú pé ẹ̀yin gangan lẹ bí Jọkẹ́. èmi mo bí bàbá. ẹ̀yin náà lẹ dẹ̀jẹ̀ lé lórí. èmi ni. ó dá yín lójú. Ah, ó dá mi lójú. ẹ fún mi lọ́wọ́ àlàáfíà yín. mama ìṣòro ń bẹ láyé ọmọ yìí o màmá àmọ́ bẹ́ẹ̀ ti déyìn gbogbo ẹ̀ ní òníyanjú èmi ò fún yín lómi kan ọmọ yìí ó fi wẹ̀ àmọ́ tó bá ti fi wẹ̀ tán gbogbo àbìlù tí ń bẹ lára rẹ̀ pátápátá ni ó kúrò láyé rẹ̀ bábìlù yóò bá kú ò màmá gbogbo ntẹ bá rí pátápátá ni ẹ pa Fẹ́mi Adéfá alágbò ńlá ṣọgbọ yí ọmọ eléṣọjà gbogbo ẹ pátá ni wọ́n jẹ màmá ṣó dá yín lójú pé kí n gbé fún yín ní ìsìn àbí ẹ padà wá lọ́sẹ̀ tí ń bọ̀. bàbá ah, ẹ ẹ ní sùúrù fún mi ẹ ẹ jẹ́ kí n pè é ọmọ mi bó ni dáadáa wá àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ àṣẹ àṣẹ bàbá ẹ ṣeun. hello hello jọkẹ́. ẹyìn ẹyìn ẹni wọn dúró lókè wọn bá wọn nísìnyí ibo ló wà. Ah, rárá àní wọ́n mọ̀ lọ wọ́n bá wọn. ilé ọ̀dọ̀ ẹ ló wà báyìí dúró dè mí mò ń bọ̀ ṣó ti gbọ́ ọkọ mi dúró ṣáà dúró mò ń bọ̀ ṣó gbọ́ ó ṣe. ẹ̀yin mama ah, mama ẹ ó ti yé wa àbí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ wà lọ sí reception gbogbo wọn bá ní ẹ ṣe ń bẹ̀ pátá ò ní ẹ ṣe o ẹ fún mi ìṣẹ́jú díẹ̀. ẹ ṣeun bàbá o ẹ ṣé o ẹ ṣé o. ọ̀rẹ́ mi ló má yẹ kó rí mi gbà bọ̀dé kọ́ ló ṣàánú fún mi o. orí yóò lè gbà bọ̀dé ìyá Àjọkẹ́ àwọn náà lọ ràn mí lọ́wọ́ di iṣẹ́ mi ẹ ṣáà rí bí gbogbo ẹ ṣe ń lọ má wò rí ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà kórì mi ṣáà máa gbà bọ̀dé orí inú lè gbà bọ̀dé orí ọmọ mi náà máa gbà bọ̀dé kó ló ń ṣàánú fún mi kó ṣàánú fún ọmọ mi o. kò sí wàhálà ah, ah. ọmọ ìdẹ́ wà nulẹ̀ ó ṣí géètì ó ga o jọkẹ́ ṣílẹ̀kùnlẹ̀ ṣí géètì ó gé tó ṣílẹ̀ jọkẹ́ ṣó ti rẹ̀ mọ́lẹ̀ ni jọkẹ́ jọkẹ́ ọlọ́run máa ṣàánú fún ọlọ́run máa jẹ́ kí n ọlọ́run yẹ kí n dáràn ibi tí wọn lọ́gbọ̀n ọmọ ìwà gbà lọ báyìí ọmọ tí mo pè kí tó máa bọ̀ bí báyìí nísìnyìí ó máa léwu ọlọ́run máa ṣàánú fún mi ó gbọ́dọ̀ wá gbà lọ báyìí bo ni fóònù mi gan wà pàápàá èé bó lọmọ yìí gbà lọ báyìí ah gbà mí o ah, ah. ibo ló ibo ló tún fi fóònù sí báyìí ah Ọlọ́run. èmi rí èmi rórí olóńgbò. mo lára mẹ́rìírí o ṣe ni mo rí èmi máa rórí olóńgbò látẹ. ẹ rọra máa ẹ rọra máa o. ẹ rọra máa. ẹ̀rọ mọ́mì mọ́mì ẹ̀rọ mọ́. Ah, ah. ṣé wọn kọ́ ni mò ń wò yìí kí ló wá ṣe ń bí. Ah, mọ́mì mo ti ń pe Jọkẹ́ kò gbé aago ẹ̀ mo lè ti ti pé mo ti dààmú gan lórí ọ̀rọ̀ ẹ̀mí ò rí òun náà ni mo ti wá síbí gan níjẹta àbíjọ wò wọ́n ti géètì ipa ni so ni mo tún ṣe ní kí n wá yẹ̀wò nsìn ẹjọ́ mọ́ mi ẹjọ́. mo ti sọ fún ẹ mo ní mi ò fẹ́ rí ìwà tọmọ mi pọ̀ kí wọ́n gbà báyìí kó ń gbà báyìí àbọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni ṣé ó dáa tábùrò tiẹ̀ kó máa nà mí nílùú bàrà kó mọ tèmi náà máa nà yẹ etí wọn náà tiẹ̀ fi ń gbọ́ ẹ wò mọ́ mi tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí kò sí nǹkan tá a fẹ́ fi kún a máa yanjú ẹ̀ náà ni bó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ jọ torí ọlọ́mọ mi ẹ bá mi mọ̀nà tẹ́ fi lè bá Jọkẹ́ sọ̀rọ̀ ká fi yanjú ọ̀rọ̀ yìí ẹ má bínú mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. dìde ńlẹ̀ èmi gan mo ti débi báyìí mo ti pè títí tí kò gbé kọ́ọ̀lù mi mi ìwà mọ́ o bóyá o ti gbé mọ́tò wa fi ba kẹrù o wa ń dín bọ́bí pé o wá wá. kẹrù báwo mo wá síbi láti wá bẹ̀bẹ̀ ó wà very very important ọdún dẹ̀ léwu. ó dà kò sí wàhálà ah. since tí o ti sí nílé tẹ́yìn náà dẹ̀ wà ń bí ẹ jẹ́ ká kúkú jọ dúró de bọ́pẹ́ bóyá náà àjọ bá wà. dúró de nbo níbo ló fẹ́ dúró de ó yá ìta. ah mọ́mí ẹ má ṣe báyìí. mo ní kò bọ́ síta. nínú mọ́mí ẹ lè ẹ lè wọ́ọ̀kì jáde jáde jáde mọ́mí. má pariwo lè lé lórí o. ah má pariwo mo ṣe ń bá ó yá mo mo ṣe ń wọ yẹn pa lọ jáde síta. mọ́mí má pariwo má pariwo lè lé pọ́n bọ́ síta fún mi jáde. mo ní pé ó lọ ọdún mẹ́wàá á bá mi lórí ìjókòó bí. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú mọ́mí. jọkẹ́ jọkẹ́ ó yẹ ń sùn ni ah, mo wà ó ti pé nọ́mbà títí tí kò lọ kí ló ṣẹlẹ̀. Oh, má bínú jàre. slice bread lóró mi gbà tí mo fi níbẹ̀ kò sí slice bread mi dẹ̀ fẹ́ ra nǹkan tí ò ní láì mo wá kó nọ́mbà kò lọ wá wò pé wò ìgbà tí mo ti rí pé kí n ra ilé ìwà mánìjẹ kí lè tó pa fóònù mo pa fóònù mi ni mi fẹ́ kí mọ́mísí àti kúnlé àbíkí ló pe rẹ̀ mi fẹ́ kán disturb mi àtọ̀. torí mọ́mísí jókè at least wà wá fóònù mi tó lè gba nọ́mbà mi sí nítorí àwa páyà bíi nítorí mọ́mísí tó sọ yẹn lọ ká lè rí ibi pè é sí jókè jókè ṣètò ìkúnlé ló ṣe ń ṣe gbogbo eléyìí ṣé o ti rí ó ní mo wà láyé o kò ní fàyè yìí sílẹ̀ fún lè máa ṣayé o you are a pretty babe please you need to take care of yourself kò ń ṣòwò nìkan ọkùnrin tó wà láyé o ok ó ti ṣe mistake báyẹ̀ lójú àbúrò náà ti gbá ìyá títì ẹ náà lójú padà ẹyìn tó bá ti sọ pé kò ní wọ́ọ̀kì wọn káwọn bá ti wọn lọ kíríkì wọn náà bá títì ẹ láyé ò parẹ́ náà. òótọ́ ló sọ in fact ní agbára àwọn àtẹ̀sẹ̀gbẹ̀ kan ó ṣe gan ni ọ̀rẹ́ mi thank you so much you have really been helpful bí mo pọ̀ lè nice báyìí o ó ah, nice gan o wọ́n bó ṣe ń kẹ́ mi tó ń kẹ́ mi tó ń ṣe mí bíi bébí àánú you have really done well. wo kò tó pẹ́ ṣùgbọ́n ìgbà tí mo ti ń bẹ̀ pé kò wá kí mi lé mi tó wá ṣé tó wá ṣe nǹkan tó ṣẹlẹ̀ ń sìn àmì fẹ́ sọ pé o ò ní fẹsẹ̀ tẹ̀lé mi. <laughs> wo lélẹ́yìí tó tiẹ̀ ṣe yìí bó ṣe ti kẹ́ fún mi tó ń kẹ́ mi tó ń gẹ́ mi yìí màá sọ bíbá ìdí church ni màá máa jọ́sìn bíbá mi wàá mọ̀ bóyá sunday sunday meeting la màá fi ṣe o but ilé ẹ̀ yìí I am really very comfortable here. Ọlọ́run ló lọ pẹ́. I already feel so much at home here. Olúwa ló ṣe o. Ẹ ṣé kí n bẹ̀rẹ̀ slice bread yẹn, máa ní láti bẹ̀rẹ̀ yẹn sìn kó lè. Owó yín tọ́jú mi bí bẹ́ẹ̀dì, mo jẹ́ ká jọ lọ sí kíkì. Má má disturb ara ẹ jọ. no no no no jẹ́ ká jọ lọ. Ọ̀rẹ́ mi, ó ti sú mi títí di mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí bíi tí ìrọ̀ ọmọ yẹn mi gbúrò ẹ̀ òun bọ́ ló pè mí fúnra rẹ̀ pé òun wà lé ẹ ṣé kìí ṣe pé iṣu fọmọ ìjẹ mi níyà báyìí. ẹ wò ó pé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ṣebí bàbá ló gbómi fún wa tó ní kọ́ ọmọ fi wẹ̀ ọmọdé ni ò wá léyìí bóyá tó bá tún padà lọ sọ́dọ̀ ẹ̀ bóyá ó máa fún wa lélẹ̀ tó ọmọ máa mu àbí. ṣebí wọn ọmọ ọkùnrin ló máa ṣe ló máa ṣe ogun jọ tàbí níjà gan ìwọ ah. ni tọmọ obìnrin tẹ kó níṣẹ́ lọ́wọ́. ẹ wo ẹ ní sùúrù ṣé kèmí kúkú lọ síbẹ̀ kí n lọ bá wọn bóyá wọn máa fún wa ní àbí kúkú jọ lọ ni. Ah ṣé gbogbo wàhálà tí mo bá ṣe láti jó èso wa já sásán ṣe lórí ọmọ yẹn máa gbà mí. wàhálà yóò ní já sásán wàhálà yóò ní já sásán ẹ wò sùúrù la máa ní fọ́rọ̀ àwọn ọmọ yìí o ẹ sùúrù la máa ní fún wọn wàhálà yóò ní já sásán ẹ. torí ẹ wo ẹni já kó sun yín ọ̀rọ̀ ọmọ lélẹ́yìí o ẹni já kó sun yín o ẹni já kó sun yín o àbí kí la fẹ́ ṣe báyìí. gbogbo wàhálà tí mo ṣe nǹkan lórí ọmọ yìí. ṣàfọ̀ bá mi send document yẹn sí mail mi. ọ̀gá ló mọ gbogbo àdéṣà ó tẹ ló lórí star bàbá ọkọ olùgbọ ọ̀dà. ìgbà táwọn to do a promotion ìgbéraga ti jẹ́. bẹ́ẹ̀ni sọ̀njọ́ ibi àbòsí náà máa ń yẹ sí ìmọ̀ṣẹ́ jọ. ọkọ mo bá a ṣe. ọ̀gá tí ń bọ̀ ọ̀gá tí ń bọ̀ ọ̀gá tí ń bọ̀. ọ̀gá bá lórí mẹ́mú ìwọ ni màá ló mọ̀ mo bá mi check document àwọn bámsìn mi ò tí ì rí gẹ̀ẹ́fẹ̀. Morning, How are you doing today? Fine, fine, sir. Ẹ kú Ah, Jọkẹ́ ńkọ́? Personally, sir, ó ti pẹ́ tí mo ti rí Jọkẹ́. Ó ti pẹ́ tó ti rí Jọkẹ́. But ìwọ súnmọ́ Jọkẹ́ náà. Bẹ́ẹ̀ni, mo Ah, how are you? Good morning. Yes, miss. Mọ́pẹ́ àti Jọkẹ́ we are very close. So I am very sure we Mọ́pẹ́ mọ ibi tí Jọkẹ́ wà. Eh, eh, Mọ́pẹ́. Sir. Mi ò fẹ́ mọ lady yẹn Please, I want to see her in my office right away. Okay. Ẹ kú iṣẹ́. Thank you, sir. Thank you ṣé ìjọba ló gbé fún mi. àbí wọn kó mo ti jọkẹ́ máa wà. because kò yé mi. pé èmi àtẹ́jọ mọ̀ pé ọ̀dọ̀ ẹni jọkẹ́ wà. just hold that to yourself hold it. gbogbo nǹkan tó ṣàlàyé fún mi pátápátá ni mo gbọ́ gẹ́gẹ́ bí ọmọ yorùbá tó jẹ́ tèmi náà dẹ̀ jẹ́ ọmọ yorùbá wọ́n bí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ń ṣe ordinary kò ń ṣojú lásán gbàgbé pé mo lo suit ọ̀ bóyá mo jẹ́ ọ̀gá yín lọ́fíìsì ọmọ Yorùbá pọ́nbélé ni mí I understand what is going on perfectly ṣojú lásán ni kò ń ṣojú lásán you are very educated yet o gbá ìyá ọkọ ẹ létí ọkọ tó fẹ́ fẹ́ sílé ò rí for days and you did not bother ò kí ẹ ò dẹ̀ rẹ̀ lásán ni oh forget about bóyá ẹnìkan jọ̀gá olóògá I understand it perfectly and I gbọ́dọ̀ find solutions sí nǹkan tó ń ṣẹlẹ̀ you are smart you are intelligent you are hardworking in fact in this company you are my best self yet gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ò move from one man to another Oh, dẹ̀ rí bí ogun má jẹ́ kí n tẹ̀ This is not ordinary. Yes, please. Yes, sir. I'm um, okay. Yes, sir. Okay. Sir, yes, sir. Sir, she expect anybody, ni, sir. Anybody? Toba bá me mi ní ọ́fíìsì Check any kẹ́ni Are you sure, sir? I'm very certain. Thank you. Yes, sir. Wish Oh, my dear let me tell you the truth má rò pé mo jẹ́ ọ̀gá ẹ nínú ọ́fíìsì ọ̀rọ̀ tó ń pé yes miss I know you're surprised you're fine what was there you can have your seat you're surprised òun ló wá bá mi tó ṣàlàyé everything ẹ̀yin méjèèjì nǹkan ṣe yín o it's not ordinary nǹkan tó ń ṣe yín ẹ wo nínú kí n mú yín débì kan tàbí kí n júwèé ibẹ̀ fún yín ẹ̀dẹ̀ gbọ́dọ̀ lọ amódemọ̀ pé lágbára ọlọ́run a máa lè ní solutions ọkọ̀ tó wà lẹ́yìn. ṣe sọ fún yín èmi ò ní àsìkò púpọ̀ rárá bí mo ṣe ń bá yín sọ mo máa ń bí sí gidi gan ni o torí káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé mo ti máa ṣe fún àwọn ọmọ ènìyàn mi ò kì í ṣe bí kò sí bínú ọ̀rọ̀ mi iṣẹ́ tó dájú ni mo ṣe fún àwọn ọmọ ènìyàn torí máa sọ ìṣògo tó bá gbé ẹjọ́ rẹ̀ mi máa sọ fún ẹ hey nínú yẹsẹ̀ dandan mọ̀ ń jẹrìí yà sàbẹ̀wúzẹ̀ mọ̀tàràtì mọ̀tìnà pọ̀tọ̀tọ̀ mọ̀tìnà pọ̀pọ̀tọ̀ yìí o hey arábìnrin yìí ìṣòro púpọ̀ wà níwájú rẹ tó ń dojúkọ tí wọn lọ sí ń dojúkọ bẹ́ẹ̀ ni àbí kọ́ bẹ́ẹ̀ ni àbí kọ́ <laughs> hey bí ẹ ṣe wáyé èmi á ṣe pèsè kan fún ẹ̀yin méjèèjì máa fún yín ní kinní kan kinní náà ni ẹ máa fi sí iwájú orí yín ẹ̀yin méjèèjì ẹ wá mú omi ẹ fi fọ̀ tí ẹ bá ti fọ̀ tán lẹ́ẹ̀ni ẹ gbọ́kọ̀ ooru ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ sùn papọ̀ kí ẹ̀sùn pa pọ̀ ẹ gbọ́dọ̀ yà fúnra yìí tó bá rí ọmọ kan lẹ́yìn kiri kan yọjú sí yìí tí ó bá yọjú sí yìí ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ fojú rí kíni ọ̀hún ó léwu fún yín ó léwu fún yín ó bá ju kọ́kọ́ sílẹ̀ fún yín nǹkan tó bá ju sílẹ̀ fún yín ẹ mú wá sí ọ̀dọ̀ ti èmi òun lèmi á ṣiṣẹ́ sí máa ṣe ìpèsè máa ṣe oúnjẹ oúnjẹ kàbìtì tí káàníyàn láyà òun oúnjẹ yìí kíbíkíbi tí ojú ẹ ṣe bí yìí wà yóò lọ bá ń bẹ yóò fara hàn yóò fi ẹsẹ̀ ara ẹ̀rìn wá bá ibi tí oúnjẹ náà wà yóò sì máa jẹ tí kò bá rí bẹ́ẹ̀ tí kò bá rí bẹ́ẹ̀ ẹ sọ pé kò sí Elédùà mọ́ hey hey máa tẹ náà pàtọ́tọ́ méjì náà pọ̀pọ̀tọ́ yìí o ká ṣàbínájí yóò pàtọ́tọ́ hey bó ṣe máa rí nìyẹn fọkàn yín balẹ̀. Kúnlé, time? To one. Hey, to one. One ti fẹ́ lọ. Kúnlé, ó yẹ jẹ́ ká sùn, jẹ́ ká sùn. Ṣé mo pé one ti fẹ́ lọ? Sùn ti bá wo farabalẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Mo understand nǹkan tó ń ṣẹlẹ̀ mọ̀ kó lé tó èèyàn farabalẹ̀. Ó ṣe àti mo kó sọ pé àwa àti kìnìyàn á gbọ́dọ̀ fojú kan ra wa. Ibi tí problem wa gbọ̀ngàn ni. Torí mi fẹ́ rí ọkùnrin ni mí ibi tó bá le ló máa ń bọ̀ ọmọkùnrin nǹkan tó ń là ní fojú kanra wa yẹn mo fẹ́ rí ah, ìyẹn ni tí ó ṣẹlẹ̀. má dẹjà o má dẹjà má jẹ ká ṣàìgbọràn o. lè ṣe ojú èmi náà gbóhùn yẹn kò tí ì lọ kò tí ì lọ wọ́n ṣe ojú o wọ́n ṣe jù kọ́kọ́ sí tiẹ̀. Hm? mo gbóhùn yẹn mo gbóhùn kọ̀ọ̀kan tútù. o kò fi kọ̀ọ̀kan sílẹ̀. Get it! Get it! Get it! jẹun kò yí kú jẹun ọlọ́run máa jẹ. ṣé mi ò sọ fún ẹ ní bíbí pé ó fẹ́ ti arẹgbọ́n tí mo ń sọ mo ń sọ fún ẹ pé tí n bá ṣe ìpèsè yìí tán ẹni tó bá wà nídìí ọ̀rọ̀ ẹ tó wà ní ilẹ̀ jamani ó máa débi báyìí kódà kó má sí pléènì ilé jí ẹ máa débi báyìí òun ló ti rí yọ òun rẹ ẹni tó ń ṣe rẹ. arábìnrin. bọ́lá sọ́kẹ́ kọ́ wọ́n mi mo yẹ bọ́lá sọ́kẹ́ kọ́ wọ́n mi. ojú kọ́rọ́ ẹni kì í pojú kọ́rọ́ jẹ́ rin iṣẹ́ fún ẹ mo fi ń dáṣẹ́ rí afún mo fẹ́ gbọ́ sọ̀rọ̀ kí n gbóhùn lẹ́nu ẹ. ìka líle. Talele. lanu Soro. mo ní kó lanu Soro. Kini ni na. náà nà ṣé wọ́n ti gbóhùn ẹ lọ ni o ò lè sọ̀rọ̀ ni má sọ̀rọ̀ sínú etí mi jàre. boyfriend mi. boy boy kí ló boyfriend mi. ẹ ìgbà wo lẹ ń lọ. mo fẹ́ dúró de mọ́mì tí wọ́n dé. mọ́mì ta ni. ju eléyìí ni àbára àbọ̀dẹ́ ò yá dídé fún mi dé lórí chair ó jókòó ń mu drink kí ló ṣe sista rẹ niso kí ni what's the meaning of this eh? ṣé drink tí mo tí mo rà tí mo rà sílé náà ló fi ń ṣe ló fi ń ṣàlejò ó jókòó bìdì ó náà ó máa ní gut gan o ẹ ti jọ ṣeré gan ẹ ti gbọ́dọ̀ jọ ṣeré gan tó fi gbọ́dọ̀ lè fìlà tó tó délé onílé tó fìlà tó bí ẹni pé ó ti délé ẹ. What is your story for Abby? àbí now get out get out ah mr me. nǹkan kan rọlù ẹ kí ló ṣe kí ló kọlù ẹ ah ee eh. ó máa múra o ó múra ó fẹ́ gbàlejò Arínọlá òun ní boyfriend ó dẹ̀ ń gbà every penny to fẹ́ fi ṣe nǹkan lọ́wọ́ mi títí kan owó recharge card títí kan owó monthly whatever tó ń lò ọwọ́ mi náà ló ti ń gbà right mi ò mọ̀ pé ó ti wà mature láti di boyfriend <laughs> òun náà jókòó síbi àwọn mu drink màmí ò dẹ̀ sílé so ká ní mi ò wọlé báyìí báyìí kíá tí wọ́n bá ti rọ́ yó tán òun náà á mú ẹ wọlé á rọ ẹkún ìwọ náà wàá wá gbẹ́kùn gbẹ̀ǹdù síta right wàá lóun lóyún egbére kan wọ́n á máa pàrọwà fún mi màámi àwa ni ẹ à nílé iṣẹ́ ẹ kò ní dákáṣẹ àmọ́ bóyá ló di president àbí nǹkan kan lọ́la wọ́n á sọ fún mi pé ẹ ẹ tọ́ba tuntun ti wá succeed lórí yẹn tán wọ́n ní ẹ ẹ kò ní da kó má jẹ́ nǹkan ìtìjú kákan ra ṣe nǹkan kékeré kan wọ́n lọ fẹ́ ṣe introduction gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n á sọ introduction di engagement gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n á máa sọ fún mi pé ẹ kò òkúkú ní ju àbúrò kan yìí náà lọ ìwọ nìyá fún wọ́n ní kí èmi mú owó wedding wá lọ́rọ̀ kan èmi ni màá ṣe wedding fún ẹ èmi á dẹ́ sílé mi tí ì máa rí àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí máa fi ẹ point of prayer fẹ́mi wọn máa ní yẹn ọlọ́run tó ṣe tàbúrò ẹ á ṣe tiẹ̀ náà bí ẹni pé orí tèmi ti lélẹ̀ right you joke irọ́ ló pa tó bá jẹ́ intention ẹ nìyẹn irọ́ ló now let me tell you it is not possible wọ́n ní kò possible láyé àti láyé kí ìwọ Àrínọlá kò ṣáájú èmi ṣe wedding because èmi ni ẹ̀gbọ́n ẹ̀ ma ṣe wedding bí mo yẹ jẹ́ níwájú màá máa lọ máa tẹ̀lé mi lẹ́yìn ni so for that reason mi ò gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ọkùnrin eléyìí tó jáde mi ò gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ẹ̀mí or any other ọkùnrin tí bàbá máa rí o ìwọ lè ṣe ìwà máa ronú pé o fẹ́ ní boyfriend débi tó máa máa build relationship otherwise máa já ẹ sí òòní. ṣé èsè ń torí ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tí kan náà àwọn ọ̀rẹ́ rẹ sọ fún mi tí wọ́n lẹ́gbọ́n rẹ ń lérí mọ́ ọ lórí ọ̀rọ̀ onígbéyàwó dé tẹ́gbọ́n rẹ ní bóun ò béèlè ṣèyàwó ìwọ́gun ò lè lọ́kọ ẹ̀gbọ́n rẹ tún wá ní òun ò gbọ́dọ̀ rí ọkùnrin kankan pẹ̀lú rẹ tòun tóun bá tún wá lè rí ọkùnrin pẹ̀lú rẹ òun jọ sí òwò ṣèṣe torí ẹ̀ ló ṣe ń kárí bọnú báyìí. Ah, ah ṣé kò dòdòrí ni ṣé kò dòdòrí ìwọ náà gbọ́ngàn tó sì sísá mi sọ wọ́n nípa àwọn gbọ́dọ̀ rí mi pẹ̀lú ọkùnrin kankan Adéọlá tó dẹ̀ ń sọ̀rọ̀ lórí èyí mo nífẹ̀ẹ́ I love him apart from that ó dẹ̀ ń tọ́jú mi ó ń tẹ́kì ẹ̀mí gbogbo nǹkan ló fi ń tẹ́ mi lọ́rùn ṣé gbàtẹ́gùn mi wà sọ pé kí n má kí n má má rí káwọn tó má rí ṣé mi mọ̀gbà táwọn máa rẹ́dí láti má rí ni àbí mọ̀gbà tó máa pàdé ọkọ tiwọn àbí ṣé ibì kan kó lèèyàn ti máa bẹ̀rẹ̀ kó tó di pé èèyàn máa settle down láti fẹ́ má rí ni ẹ́. Àrínọlá sọ́rí gbogbo ohun tó ti ń sọ látàárọ̀ by the way nìyẹn ẹ̀sẹ̀ ń ṣe àwọn ọ̀nù ibẹ̀ gangan ni já sí o ẹ̀gbọ́n rẹ lòun ò jọ sí o dákun ǹjẹ́ wo mọ tí wọ́n ń pè ní kán jáyàn sí o. Hmm. Hmm. Ah. o ò mọ èmi ò wá ṣàlàyé fún ọ tí wọ́n bá ní wọn ò jáyàn sí o ìyẹn túmọ̀ sí wípé wọ́n ń fìyàn ṣẹ̀sìn ayérayé níta gbangba àwọn èèyàn wà pélé yàn lórí wọn àmọ́ fìyàn ṣe yẹ̀yẹ́ ní tí wọ́n pè nìkan jáyàn sí òònu. èmi ò mọ̀ pé ó le tó yẹ bóyá kí mi kúkú lọ sọ fún mọ́mí mi gbà yẹn. àárín ọ̀la mo sọ fún mọ́mí ìwọ gan fúnra rẹ bó ṣe wà yìí o tó jára rẹ gbé. Hmm. Ah. sórí èmi ń fún ọ ní nǹkan kan sórí kinní ọ̀hún tí ń bẹ́ẹ̀ lè fún ọ bó o bá ṣe fẹ́ kórí fẹ́ gbọ́n rẹ gbogbo ẹ̀ ló sọ sínú kinní ọ̀hún tó o bá ti sá tán gbéra kọ́ wá mú kinní ọ̀hún kó o mú kó o sọ sódò àyànlá tó o bí ilé sọ sódò ayé ẹ̀gbọ́n rẹ bàjẹ́ nù á wà wọ ẹni tí wọ́n jà sí o nínú wọ àtẹ̀gbọ́n rẹ. àmọ́ tí o bá wá rò wípé àánú ẹ̀gbọ́n rẹ lè padà sí ọ létà ṣó orí kinní ọ̀hún tó o bẹ́ẹ̀ lè sọ gbogbo nǹkan tí mo ní o sọ sí tó bẹ́ẹ̀ lè sọ sí lọ́ọ̀rẹ́ fi pamọ́ àárín ọlá tó bẹ́ẹ̀ lè fi pamọ́ ojú méjì ò gbọ́dọ̀ rí o hmm. àárín ọlá mọ́ fojú di mí o ojú méjì kò gbọ́dọ̀ rí tọ́bọ́ wa lè bẹ̀ ọ́ tó o dáríjì wọ́n mú kinní ọ̀hún wá ó ní n tá a ṣe sí i tá a bá sì sì lè ṣe sí i wó lálàáfíà ẹ̀gbọ́n rẹ náà yóò lálàáfíà kò ní sí wàhálà kankan mọ́ àwọn kò wù mí kò wù mí àárín ọlá ó ń ṣe ń bi kámú kínní ọ̀hún kámú ká sọ sódò káyé wọ́n sì bàjẹ́ ó tán. Ah, ah. má lọ mọ. Hmm. mi ò déjà o bó ṣe ní kí n sọ òun ni mo fẹ́ sọ yìí ìwádìí jọkẹ́ àríkẹ́ ọmọ àbíkẹ́ ò ń ṣètànú mi ò fẹ́ kí n ṣoríire kí ni mo ṣe fún ẹ tó fi ń ṣètànú mi tó bá ní mo ò ní nísinmi ìwọ náà ò ní nísinmi bọ́kùnrin kan bá ṣe ń gbé ẹlẹ̀ ní mí náà máa máa gbé ẹlẹ̀ bí kan bá ṣe ń dè láàmú ní mí máa máa dè láàmú bí ìjà bí ìjà òun ló máa máa ṣí ẹ bí ìbínú bí ìbínú ló máa máa ṣí ẹ káwé tó bá wọ́pọ̀ ṣègbéyàwó nínú èmi àti ẹ. tó tó tó. nísùn nísùn nísùn ẹjọ sá ẹsà ẹsà ẹjọ tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ tó bá jẹ́ lóòótọ́ ló sọ sómi ẹ jọ kí la fẹ́ ṣe ẹ jọ kí la fẹ́ ṣe ẹ jọ ah. ojú ọ̀rọ̀ mú mọ pé ó yà mí it's okay it's okay it's okay. ẹ fara yín báyìí fara fún mi mo fẹ́ gbọ́wọ́ lẹ́nu ẹ. mo ti tọ́jú ẹ. ó ti tọ́jú ẹ ó ti tọ́jú ẹ ó ti tọ́jú ẹ ó ti tọ́jú ẹ fara balẹ̀ arábìnrin má jẹ́ má jẹ́ má jẹ́ má jẹ́ má jẹ́ mo ní kí wọ́n máa jẹ́ máa jẹ́ kí ni ẹ lè rọ dáadáa. ẹ jọ ṣé kò sí nǹkan tó máa ṣe. kò sí tó máa ṣe. ṣé kò sí tó máa ṣe. kò sí tó máa ṣe. máa jẹ́ máa jẹ́ máa jẹ́ máa jẹ́. it's okay fílẹ̀ fún wọn lẹ̀ fún wọn lẹ̀. máa jẹ́ dáadáa. ayé le o ayé le o ayé le o. mo ti pinnu láyé mi mo ti pinnu mo ti pinnu láyé mi mo ti pinnu ayé òun ẹ̀ṣẹ̀ kò lè rọ́nà gbégbà kò lè mú mi dání kò lè dá mi dúró mo ti bọ́lúwa sọ̀rọ̀ ẹlẹ́dàá mi o pé láyé mi máa ṣoríire. ṣe ṣe ṣe ẹ bá fọ́pàdé àwo láti ẹ̀wọ̀n ìgbà ní bá yín o. Agbára ọlọ́run ẹ̀ máa bá kan náà bábo fún wa. Àmín. Àyájú sunkún kankan nu yín. Àmín. Ní àyẹ̀tì ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ lọ́tún lọ́sì mo mọ̀ pé gbogbo wa náà la fẹ́ gbàdúrà fọkọ àtìyàwó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kí mọ́mí wa kàn máa ṣe special prayer fún ọkọ àtìyàwó. Ah, ah, ṣé nítorí pé èmi kan mo bí lọ́mọ gẹ́gẹ́ bí bàbá ẹ̀ lẹ́tọ́ pé màmá máa ṣáájú mi ṣàdúrà. dáàdi ah, denet fọkàn ẹ balẹ̀ wọn náà ló máa yanjú gbogbo ẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ o. ó yẹ ọkọ àtìyàwó yẹ kúnlẹ̀ kí mọ́mí gbàdúrà náà a máa bẹ́gbọ́n náà ṣe tẹ̀ lágbára ọlọ́run mo wá fi ọlá àbúrò mo fi tọrọ fẹ́ gbọ́ náà a ṣe tiẹ̀ náà bá lágbára ọlọ́run inú ilé iná dẹ̀ràn ní fi wá ṣàwátì lágbára ọlọ́run. sista ẹ tiẹ̀ má wọrí tó bá dìgbà yẹn àwa náà la máa best wọn jọ yẹn. ẹ wo ẹ wo ẹ wo nípa títọrọ aṣọ ẹ má wọrí àwa la máa handle. àwa la máa ṣe fúnra wa. ẹ tiẹ̀ ní sùúrù. àbí parí àtọ̀tún àtòsí a kú mọ̀ pé nǹkan ayọ̀ náà ni ó yá atọ́kọ àtìyàwó yẹ kúnlẹ̀ ìyàwó yẹ kúnlẹ̀ ó yá mọ́mì wa ẹ wò ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ẹkún o ẹ bàbá kan ṣàdúrà fún yín. Eh. ọkọ mi ọkọ ẹ̀ bábo. àmín. gbogbo oògùn èṣù tó ti ṣe nínú ilé yìí kò ní gbérí mọ́. àmín. bá a ṣe ṣe ti ẹ ní bá a ṣe bá a ṣe tẹ̀kú ẹ̀ nìyẹn. àmín. lágbára ọlọ́run. àmín. olúwa ẹ̀rọ mi ẹ̀rọ mi ẹ̀rọ mi olúwa.